bá fi pààyàn láṣẹ ọ̀nà tó máa hàtì. ọ̀rọ̀ yẹn sì ní kí ẹ tún fi gbogbo ń tọ́lọ̀ wọn bá kí máa yín kékeré pàtì. ayàwó lẹ́mà tó náà fi hàn wá pé tọ́lọ̀ ń bá kọ̀ nǹkan fún wa gbọ́dọ̀ jìnnà sí. àti ríta anabi sallallahu alaihi wasallam ma nahaytukum anhu fantahu wa ma amartukum bihi fa'tu minhu mastata'tum ẹ wá mú ayàwó. rasul nìyẹn kò sẹ́rì mi o àníkẹ́ mú àyà wá tọ́lọ̀ ti sọ pé tó ń bá kọ̀ nǹkan fún yẹn jìnnà sí. اجتنبوا كثيرا من الظن إن بعض بعض الظن إثما ولا تجسسوا eléyìí vọ́ọ̀nù yẹn aláyà tó wá jẹ́nara pé gbogbo ntọ́lọ́mbà ní ẹ̀dínà sí ẹ̀dínà sí. نعم mhm. mm يا أيها الذين آمنوا إنما náà yẹn jẹ́ mọ́ alhamdu wal maisir wal ansab wal azlam láyà tó wà general. ọ̀bẹ́ rí nǹkan náà rasul yẹn. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا رسول يعني قل سيراتما في الله نعم أنا أوف nítorí pé nítorí bá ní ká ṣe ọlọ́run ló ní ká ṣe nítorí bá ní ká pàtì ọlọ́run ló ní ká pàtì bẹ́ẹ̀ lè tẹ̀lé wà ń bẹ̀rẹ̀ naam aya mi ẹ̀yà ẹ gbọ́dọ̀ máa ma gbogbo àwọn nǹkan wọ̀nyẹn torí pé ní ìsìnkú àtẹ̀yìn bá ń ṣe nǹkan tẹ́ẹ̀ lè dìfẹ́ǹdì tẹ́ẹ̀ lẹ́rì fún ọmọ ọgbà rí lásán lẹ́ǹkan fi ń àyà tó sọ fún kí tọ́lọ́run bá ní kẹ́ ẹ pa nǹkan tiẹ̀ pàtì. gbọ́ àmì kẹyọ ọ̀kọ̀ọ̀kan làwọn eléyàn sọ ọgbọ́n tọ́lọ́run sọ ni wọ́n máa ń tẹ́kùn máa àm gbogbo nǹkan. wà máa la ha kùn máa gbogbo nǹkan tó bá kọ̀ fún un. sírù rẹ tún wà nù alukurani وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمره kò tí ì sẹ́rìn káwọn ni. tọ́ tafẹ́ wá nínú alukur'an bọ́lá tún wá lọ àwọn tíra tí wọ́n ṣe nípa alifadul kur'an àwọn tíra tí wọ́n ṣe nípa alifadul kur'an ẹ̀ka jókòó ká tẹ́tẹ́rẹ́ bẹ́ẹ̀ náà làdọ́ wa fọ orí yín tó máa kó màsí ó túmọ̀ sí káyọ̀ tí wọ́n wá mọ̀ àwọn ìjókòó tẹ́tẹ́rẹ́ náà wọ́n ètò torí ọmọ gbé yìí ọmọ ìyàwó tún gbé yìí ó tún yàwó ó tún gbé yìí ó tún yàwó náà ni wọn padà wàá péjọ sọ́dọ̀ rẹ̀. ọkẹ́ tẹ mẹtíra kan nínú irú àwọn tíra báwọn tí ń ṣàlàyé alfaadul Qur'an àti ẹ̀fẹ́ wa àmẹ́ẹ̀dá kọtíra tí ń sọ nípa alfaadul Qur'an table of index. of the Quran. Table of the contents of the Quran. Ìtura o. Tòní ọjà àmà báyà sí láìbírárì báyà ní sílẹ̀. Àwọn tí ọ̀ma nǹkan kan kan lọ sí ìtura fún ọkàn máa bọ̀ ọmọ sọ́mọ́lẹ̀ ọmọ ya lànfọ́ọ̀bì. Mm-hmm. Ẹ dákọ̀ tura. You see? <laughs> نعم فكينه و وعيسى كل بعد دا وقام في السباق تقولك المعجم الكبير بالالف واللام المعجم الكبير ترى حديثنا تقى ظل ترى للإمام الطبراني للإمام at-Tabarani ó tún wá ní tírà kan à ń pè ní al-Mu'jam al-Wasit eléyìí wà láàrin kọ̀pọ̀ tó al-Kabir ó tún ní tírà kẹta à ń pè ní al-Mu'jam kẹwò àwọn èèyàn wọn fàṣikò wọn ṣòfò al-Mu'jam as kìí sùn làwọn eléyìí àdéhìí ló kún náà àwọn eléyìí. تنبيه كنن في بابا عبد القادر ولي الله سو ترى في اوجه تيبل اوف اندكس تي وغبوي تيكي لو واقيرا ان شاء الله ونني المعجم المفهرس لألفاظ القرآن المعجم المفهد لألفاظ القرآن ألقى محمد فؤاد عبد الباقي محمد فؤاد عبد الباقي جاء مجلد يوكا وقال القرآن سنو àwọn alifáàfù quran wa yípo rẹ̀ wọn máa ń fi dictionary harafi táwọn wá ní ìsìn náà nùn ha alif ó sì báàbù ha ọmọ wa títí tó fi débi gbogbo àyà tó wá tó ní gbogbo ẹ̀ ní òmù wa yóò sì máa sọ súrà tó tó في الكلام على القضاء والقدر أنا في الدراسة ونقبع قدر كني يتطوى القضاء كني قضاء كني جاء القضاء كني إنه ما شريعة ما كما تنقني علم القضاء كني سمعني ما نقبع ما سيما ìmọ̀ nípa abẹ́sẹ̀ máa dájọ́ wọ́n pèpè àrẹ́pọ̀ dájọ́ ok tó máa ń sọ̀rọ̀ kádàrà nínú ṣẹ̀ríyà wọ́n máa ń pè ní alqada'u walqadar tó láti fẹ́ túmọ̀ rẹ̀ alqada'u walqadar tó láti fẹ́ túmọ̀ méjèèjì àti máa alqadar kádàrà alqada'u wọn kọ́. ntọ́lọ̀ ti dálẹ́jọ́ pé yọ ṣẹlẹ̀ ntọ́lọ̀ ti dájọ́ pé yọ ṣẹlẹ̀ àti kádàrà ntọ́ ti kàkọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ torí ẹ̀túnmá méjèèjì ni pé ntọ́lọ̀ ti dájọ́ pé yọ ṣẹlẹ̀ àti ntọ́ ti kàkọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ tọ́lọ̀ bá ti wá dájọ́ kan sẹ́nìkan lè yí nàá ó kì ọlọ́dún ọlẹ́dún ọlọ́fẹ́ àpìlì kọ́ọ̀tù wọn. ọlọ́run adé ọlẹ́jọ́ lọ gba lọ́ọ̀yà kọ fọ́ọ̀yà ni ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́nìkan lè yí padà wọn lè yí padà o. tọ́ àwọn Yorùbá wọ́n máa yí kádàrá wọn padà sá ẹ̀ dáhùn náà wọ́n máa yí bí wọ́n yí. àwọn gbàgbọ́ pé wọ́n lè bá àwọn yìí torí ẹ̀rí wọ́n sọ lọ́rọ̀ wọn tó kọ́ lórí wọ́n ní káyọ̀ má pàpà dára àwọn dà ara ń bẹ táwọn fẹ́ rà ara kíni ara pé yọ máa mu five alive yọ máa mu bígí abẹ́rẹ́ nǹkan mọ́ yọ máa mu làkàtìrà sára tó fẹ́ dáná ni wọ́n fẹ́ ṣe pàtì àwọn gbàgbọ́ pé nìkan lè yí kádàrà àwọn padà nínú gbàgbọ́ òdodo sẹ́nìkan yí kádàrá ẹnìkan padà kò sí. tọ́ náà láti sọ pé wọ́n gba sunday gbé sátidé lé ọlọ́ yorùbá lẹ́wọ̀ wọ́n gba yẹrí ń di rẹ̀ wọ́n fi kòtò di ba lẹ́wọ̀ wọ́n forí rẹ̀ gbá pààrọ̀ yorùbá lẹ́wọ̀ nínú gbàgbọ́ àwọn yorùbá lélẹ́yìn tó o bá ti gba islam rọ́bìṣì tó ọmọ bá káyé rẹ̀ tó èkú nù. torípa nàbí sallallahu alayhi wa sallam ó ní wa'lam annama asabaka lam yakun liyukhti'ak wa ma akhta'aka lam yakun liyusibak ẹni ó túmọ̀ rẹ̀ fún wa'lam annama asabaka lam yakun liyukhti'ak. wọ́n sultan bọ́ọ̀bì bóòlù sí sẹ́yìn ọ̀fẹ́ sùn àwọn ọmọ tó ń sùn kàlà ń fọ́ yẹlẹ wọlé ابتعد عن الجدار واعلم أن ما أصابك لم يكن ليخطئك ولا تتمالك sẹ́ẹ̀ma ntí máa sọpọlọ ntí máa sọpọlọ ni pé ẹni tó ní tó bá ti rí alápẹpẹ níbi ká wá mà ká kọ́ mà ọpọlọ wọn máa ń jí sẹ́rẹ́ ni tí ó bá wà níbi tó kọ́ mà tọpọlọ rẹ̀ bá dọ̀ọ̀lù ìmọ̀ dàbí ìgbà kan gbókùtà lé nǹkan ni kì í fẹ́ tají sọ ẹni tó bá lápẹpẹ ló máa ń kẹ́kọ̀ọ́ láyé ó ti gbìyànjú jẹ ẹsìn náà dàn mí ọ̀ bó ṣe rí tọ́lọ́ ń ṣe ọpọlọ rẹ̀ nù àmọ́ ẹ̀ nǹkan kó máa ń tọ́ ń sọ. <laughs> ọpọlọ rẹ yọọ máa sùn ní yóò torí òtútù tí ń sùn mhm. ibẹ̀ tí gbádùn ìfìyàn rí àbẹ́ ẹ̀gbọ́n wọ́n kà á fún yín rí ẹ wá dákẹ́ ẹsẹ̀ sí pé ẹ ti máa sọ ọmọ kan wá gbé síra wá bá yín lé ní ìsìnkú stars <laughs> wọn kẹkẹ túbọ̀ ẹbí gbogbo wo ń ráyè tí báwa dé tí wọ́n máa jọra wọn pọ̀ <laughs> واعلم ان ما اصابك لم يكن ليخطئك ولا اجتماعي ogun yẹn gbọ sí gbà. rárá ọgbà ọgbà. واعلم أن ما أصابك لم يكن ليخطئك Mm-mm. ẹ̀yà bàbá tó ń sùn yẹn pé kí ló ṣẹlẹ̀ náà. àbẹ́ rí nǹkan mẹ́. wọ́n ìwọ́n lọ jọra wọn bẹ̀ pẹ̀lú arúgbó àti ẹgbọ́n. wàhálẹ́ anamá asọ̀ abẹ́kẹ́ lẹ́mìíyẹ́kùn lè yọ̀kùtẹ́ àti. sọ́bù ẹ wá sọ̀rọ̀ ẹ dá sí àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ẹ dá sí. sọ́tọ́ fẹ́ sọ. bẹ́ẹ̀ rí nǹkan náà. واعلم أن ما أصابك لم يكن ليخطئك nítorí tí sọlá tẹ kan náà tọba ti gbà á ti pọ ọgbà ti pẹ. kálukú sì ń sọ pé mo ń lọlé láì mọ kí ó tá a bá fi sórí ìdánwò pọ ọmọ tí ọba gbọ́ òní lọlé ní ìsìnkọ kálukú jókòó ni wa'lam anna ma asabaka lam yakun liyukhti'ak. èwo lọ́ọ́ tí rẹ̀ ń bẹ̀ wọ́n tó ẹ pa gbárí lásán lò fún gbé ńjọ́ ló ti sá lé kíó rọ́ lásán. kò sínú àkọọ́lẹ̀ pé bẹ́ẹ̀ láwọn máa dájú pé gbogbo ń tọ́ bá sí ọ lẹ́mìíyẹ́kùn lè yọ̀ọ́ tẹ́ àkì kò sínú àkọọ́lẹ̀ pé yọ tàṣì rẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ni ìtumọ̀ kádàrà rẹ̀ gbogbo ńtọ́ bá sí ọ kò sínú àkọọ́lẹ̀ pé yóò fọ ìdí tó fi sí ọ nù wọ́n máa akọ àkà gbogbo ńtọ́ bá sì tàṣì rẹ̀ lẹ́mìíyẹ́kùn lè yọ sí ibà kò sínú àkọọ́lẹ̀ pé yóò sí ọ ní ní òjò sí ọ tẹ́lẹ̀ má má tanra rẹ jẹ́ yìí ha tó bá gbé mi náà bá ti gbọ̀nà tí wọ́n gbà ní èyí ìgbà ti ṣẹlẹ̀ sí mi bá gbẹ́nu sọ̀rọ̀ torí pé ọgbà náà dán náà tó ṣẹlẹ̀ sọ náà ni torí pé akọọlẹ̀ ti síwájú pé ìwọ ń kọ́ nǹkan yẹn ṣẹlẹ̀ sí ọ èyí tó wàá ṣẹlẹ̀ sí ọ kí kápá burú ṣẹlẹ̀ sí gbogbo èrò náà rọ̀ ìwọ nìkan ló yẹ lọ́mọ pé akọọlẹ̀ ni ò sí o pé nǹkan yẹn ó sí ọ ńlọ́fà ni òfin sí ọ tó ọmọ máa tán ara ẹ jẹ pé ọ mo dè má di ó ṣiṣẹ́ máa dè má di lọ láéláé kárí ló sì máa kó ọ làtí ọ máa kó ọ yọ torí ẹ àdìsí yẹn bẹ nù àwọn àhàdé tọ́tọ́ kà sí ká gba kádàrà gbọ́ ẹni tí ò bá gbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ gbọ́ lọ́n gbọ́ káfíìrì lásán ni káfíì yájú torí ẹ̀ lànà ti ṣe sọ fún wa pé ẹ̀yin ẹ máa gbìyànjú láti wá ní tí ó bá ṣe láǹfààní ẹ sì gbọdọ kagara, àmọ́ ẹ máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ lọ tí nǹkan tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí yín bá wá lọ ti gbìyànjú ẹ máa sọ pé ntọ́lọ̀ ń fẹ́ lélẹ́yìí o àyè ntọ́lọ̀ ń kọ́ mo ti ṣe báyìí báyìí báyìí báyìí ni aburú ìbá ti ṣẹlẹ̀ sí mi nítorí ìbá ti pé lórí tó ti lọ ìmọ̀ sílẹ̀kùn sí àṣetọ́ ni tí a ń pé tó ti lọ tán ti kọ́ pé bí ó ti ṣẹlẹ̀ náà nù ò nídìí láti tún máa sọ pé ìbá ti pé ìbá ti pé tó láyé pé ìpẹ̀lú mi náà bá yàn láàyò tí mò ń ta ni ìgbà tí ṣòfò tí mo ṣe ìgbà tó tó pa iyọ̀ tí mò ń ta àti àti èrè àtọ́jú owó àríkàmá má sọ pé ìbá ti pé lórí tó ti lọ látọ̀la lọ ní ìsìn máa tè pẹ̀ má tayọ̀ má wulẹ̀ máa sọ̀rọ̀ lórí ètò ti lọ torí pé ìbá ti pé ìbá ti pé lórí tó ti lọ yóò sílẹ̀kùn sẹ́ àṣẹ ìpanu lálù lè rán mi létí àdéhùn bá nàbì ṣe sọ ètò mo túmọ̀ ní ìsìn Abdulkadir Abdulkadir àdéhùn yẹn kọ́. irọ́ lásì ẹ abidoyi náà ọlọ́mọdé sultan tó bíi mọ́mìnì tó tẹrí mọ́lẹ̀ kò tí ì sí kankan tó rí dáhùn báyìí paraku áyà olódo Olodo, Olodo, Olodo, sòdí pọ̀ wọ́dọ̀ kan hmm, abdulaziz bọ́ẹ̀fọ́n tí ọmọ bẹ̀rẹ̀ wa ń sọ parí. Gbàdúdé ìbẹ́ rí nǹkan mọ́ o sì fẹ́ lọlé. Mhm. Sọ náà Al-Qadir Abdulkadir Waliyullah. Ìdá fàáltù kọ̀sánà bí lẹ́nu sọ pé ìdá fàáltù. Ànábì sọ̀rọ̀ lárúbáwá báwọn. لا حول لو لم لو لم يا ابو العمق يا رجل صح حديث يعني ما كان سو فإن أصابك شيء فلا تقل لو أني فعلت فقل قد قدر الله وما شاء فعل فلا تقل لو أني فعلت كذا وكذا لكان كذا وكذا ولكن قل ما شاء الله ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان فإن اللو tẹ́fítàḥù àmàlẹ̀ ṣètò torí àwọn olùmọ̀ sọ pé sọ pé lọ́wọ́ fi máa yustaqbal ìbá ṣe pé nípa ti ń bọ̀ àmọ́ àní máa sọ pé ìbá ṣe pé nípa tó ti lọ ìbá ṣe pé nípa tó ti lọ ìtakò kádàrà ìbá nípa ti ń bọ̀ làákàyè ẹ lápèjúwe wọ́n sọ pé. èkó tẹ̀ ń yẹn ọ̀nà di o ẹ sì pẹ́ kọjá má pẹ́ kẹ́ tó dé kára wọ́n wá sọ pé ìbáṣekẹ́ gbà sí mi lẹ́nu ẹ̀dájá gbànà kòròdú ẹ̀dájá gbànà jẹ̀bú pé àti àmì àti wá há àti há sí kára àti fi kára sílẹ̀ ẹnìkan ni láti fún àti mọ́ni ọ̀rọ̀ jẹ́búlá gbogbo ìgbà sèkú tá a ti ha, mo rò pé yé torí pé a ti bọ́ sínú gàwáì ìbá ṣe pé èèyàn wúlò mà yọkẹ̀ sísẹ́ àṣetọ́ọ̀nù eléyìí jẹ́ báwọn. tán àwọn sọ pé. kadara kò sí kọ̀ láì gbà o kò sí kọ̀ láì gbà téèyàn bá gbà wàhálà dénú ẹ̀yọ́ rí pé mò gbèsè ayé tí ìbá ti pé ìmánì bá pọ̀ fún yàn máa kọ kadara náà nítorí pé tẹ bá wò ẹ ní ma bí tẹrẹ sí ìmánì kádàrá yẹn sí ẹsẹ wọn ti bí yẹn ó ti tójọ mẹ́ta ẹ̀yin ti tó ṣe ń gbìyànjú ọlọ́wọ́n bò tí ní kíyànjú yín kó dowó lọ́tí ẹ wá rọ ọmọdé kékeré kan wọ́n tún ló kọ ọdún kan àbọ̀ kó tó kílíkì ọmọ yẹn ti ń fún mílíọ̀n ara wọ́n ń kọ́ ti alájà mẹ́wàá ẹ tún tẹ̀ náwó tún lọ́mọ a tún lọ títí títí títí títí tí a ti dáwó yaya torí lẹ́ka ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ bí ogún àgbékà ọmọ òun lẹ́tún ní nǹkan náà rí yóò <laughs> bá lẹ́bù ọmọ tá a wí náà tí ò sí ìpogun ẹ̀dá yóò bá wọ́n ní ẹ̀dá kùn ọ́ sí kéèké kí nǹkan ṣe àwọn ń tà wọ́n kí ni ṣe <laughs> ọmọ ọmọ tá a bí ṣe jẹ́ ẹni ní fi owó tààrà báyìí bí táwọn àdéhùn yà lọ yà sọlá yà wà hàù yà fẹsàáwù àwọn òrí kankan ẹ tako kádàrà náà tí ìbá ti gbà fọlọ ẹ tako kádàrà náà gbogbo nǹkan tẹ wá rí táwọn èèyàn máa wá lé ayé bẹ́ẹ̀ náà àwọn ẹni tó ẹ kó wọn wá ẹlòmíì ti ṣe ọgbọ̀n ọdún tí fi ń sáré kí wọ́n dò mà wọ́n mú kó òun kí wọ́n dò mà kàkà kí wọ́n dà mà nǹkan wọ́ọ̀kùn jojúmọ́ ni ẹlòmíì kò tiẹ̀ sáré rẹ̀ rí ó kọ rẹ̀ ti tàn ká gbogbo àgbáyé ayé wọn kò kí ni kí ló fi kún tẹ̀ àwọn ọ̀gá ti ń bẹ síwájú rẹ̀ kí ló kọ́ kọ́kọ́ àlóye àìgbà kádàrà gbọ́ bẹ́ẹ̀ náà nílé ẹ̀kọ́ ọmọ mi ẹ̀ ní rí ìgbà kan ayé yìí wípé ní ti ń jókòó ti ń ka ẹ̀kọ́ rẹ̀ lákàlàágùn ní wọ́n kàn normalize normal life bí ẹ bá wà nílé oúnjẹ náà ń bẹ nílé oúnjẹ pẹ̀lú tí ẹ bá wà mọ́ṣáláṣí ń bẹ mọ́ṣáláṣí pẹ̀lú tí ẹ bá ní kálukọ́ gba bí wọ́n ti lọ ṣeré ìdárayá òun náà ti lọ rẹ̀ ẹ wá rí i pé tẹ bá wọ kíláàsì gbogbo olùkọ́ tó bá wọlé tó bá ti béèrè béèrè. àwọn ọmọ tán dọ́ọ̀lù ọmọ wò pé kí ló dé kí ló lè yìí fi sórí tó ń kà tó ń kà ó tó mọ ọ̀hún tó dáwọ̀ ikú pọ́lì wọn lè tají kúkú lórí kú. so ìyẹn máa wo pé kó lè lè yìí tètè tẹ bí àdánwò lé ayé ṣe wà nù náà ní tí èèyàn bá gbọ́ lọ́wọ́ gidigidi wọ́n tako ká dára náà ìdí tó fi jẹ́ kí wọ́n sọ pé èèyàn ò lè gbọ́ lọ́hùn gbọ́ kó tó gba kádàrà gbọ́ ni ẹ gbọ́dọ̀ gba kádàrà gbọ́ nítorí ọ̀n ṣe fẹ́mi ni kò sí kọ́ ibi tí Islam wa da sí ni pé lóòótọ́ nítorí ọ̀n kọ́ fún mi mo rí i ọlọ́run wa sọ pé kí n má tún gbìyànjú kí n má sàkàkà torí pé inú gbìyànjú àti sàkàkà nǹkan dáadáa mi lè wá tẹ́jẹ̀ kó tún ti wà á nú kádàrà pé látàrí pé mo gbìyànjú ọlọ́run àmọ́ kéèyàn wá sọ̀rẹ́ńdà pé ẹ̀ kò sí bá a ṣe lé sí. bá a bá sọ kọ́bọ̀ kókè nígbàgbà gbogbo ibi tí o ti máa fi balẹ̀ kọ́bọ̀ náà wọ́n kọ́ sí la ẹ má jẹun ti ya jẹ́ra mi rárá o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó palẹ̀ mọ́ ara rẹ̀ ẹlẹ́dẹ̀ yá ni yóò sì jẹ́ ọtẹ́rùn torí ẹ̀ kéèyàn bá ti jẹ́ pọ́ gbà fọlọ́ ọ̀la ìkànnì ìgbà kádàrà gbọ́n. nínú ẹ̀gbá kádàrá gbọ́ ni pé wọ́n máa wò pé níjọ́ la bíọ̀ tó sì rí gbogbo nǹkan yìí ṣe ẹ dákun ṣe sọgbọ́ ọjà rí kádàrá kí ni èèyàn ń pa ọ́dà èèyàn ń sógun èèyàn ń sógun owó èèyàn ń sógun ti rẹ fi ń pé títí ẹni tí ọba ti gba kádàrá gbọ́ nù àwọn náà wàá fi ìyànjú èèyàn máa gbà tí fi wàá máa wá tiwọn náà lọ sídìí ogun. tọ́ra àwọn òpin kọ̀sádédé dá sẹ́ni tó dá fún àfi látàrí pọ́nmù nǹkan míì má gbogbo ẹni tẹ́ bá rí ti ń lọ sílé olóògùn látàrí pé òun fẹ́ lé ẹnìkan bá gbogbo àwọn tí wọ́n máa ń pè ní failure upon failure nu alifashilon arasibon alikọ́ibon àwọn làwọn ẹni tí máa torí pé nígbà tí ọ̀bùn tí ọ̀bá rí nǹkan ti ràn máma kí ló ṣe yóò ti ràn má kú ọkọ ni nígbà tó obìnrin ṣe bí ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí ó wọ̀ nígbà ah ìyá alágbájá ẹ̀ sì ń rún bẹ́ẹ̀ nígbà bàbá alágbájá ti kú kí la fẹ́ máa wẹ̀ sí. ṣé ìwò rẹ̀ ni ọlọ́run ẹlẹ́dàá wa kò gé ọ lọ́wọ́ kò gé ọ lẹ́sẹ̀ ó ní kí wọn náà gbìyànjú kọ́ wá bí ó ṣe dáa wọ́n wá wò pé kìí sojú bọ̀rọ̀ ní tàwọn ẹni tó dáa fi dáa oògùn làwọn náà ṣe wọ́n náà bẹ̀rẹ̀ sí sóògùn ìyá tí ó jọ lọ ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ́tà sí i téèyàn bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ ilé rí tó pọ̀ padà dá ọ̀rọ̀ rẹ̀ gba ilé ológun àmọ́ kádàrá agbọ́dọ̀ gbàgbọ́ a lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ láì gba kádàrá gbọ́ kádàrá yẹn abala méjì ló wà ní wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi lè já sí dáadáa ó lè já sábúrú ìwọ tó yẹ pé dáadáa dé tí ọtọ rẹ rìn tó sì máa ọ̀rọ̀ rẹ ti tì sọ́dọ̀ ọlọ́run pọ́lọ́n ló fi léyìí níjọ́ tí ìdàkejì náà bá dé tí o aburú tó ń banújẹ́ tọkàn rẹ gbọgbẹ́ ọgbọ́dọ̀ tún mọ ọ̀rọ̀ rẹ ti tì sọ́dọ̀ ọlọ́run pé ló tún ṣe léyìí náà Allah àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀gbọ́lọ́gbọ́ ni torí àwọn mùsùlùmí àwọn gbọ́lọ́ngbọ́ bí rere bá dé wọn adúpẹ́ fọlọ fọlọ ló ń wa yọ ọjà sóore fún wọn lọ́dọ̀ lọ gbàgbóró bá dé wọn ṣe sùúrù wọn mọ fọlọ fọlọ ló mú wa yóò tún já sí dáadáa fún wọn lọ́dọ̀ Allah eléyìí òṣìṣẹ́ lomi yàtọ̀ sáwọn mùsùlùmí àwọn kèfèrí tí dáadáa bá dé sí wọn àwọn náà máa kọ́lọ̀ ló mú ìwà àmì táyì dáadáa dé sí wọn wọ́n máa ti ran rẹ̀ máa ni ẹ̀yin náà yẹ kẹ́ ẹ wá jìnnà náà síbẹ̀ yìí náà mú àánú tí yorùbá máa fi dáta kọ́nà wò sébi ènìyàn ní ẹ̀bẹ̀ ẹni pé dáadáa nìkan lọ́lọ́ mọ̀ ṣe ṣùgbọ́n tí àbúrò bá ti ṣẹlẹ̀ kálọ́ pé èèyàn gbàgbọ́ yorùbá nù wọn gbọ́lọ́gbọ́ àwọn gbà pé ọlọ́run oríṣi méjì ló wà ọlọ́run tó máa ń ṣe rere ẹlẹ́dàá wa nù àṣebí ṣe ká àwọn èèyàn nù torí ẹ̀ wọ́n sọ pé ọlọ́run ọ̀mọ̀ dẹ́nìkan kọ́ mẹ́sẹ̀ ní láàrí yẹn ni pé dáadáa dáadáa náà lọ́lọ́run kọ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ èèyàn ní ọ̀rẹ́ yẹn ni pé <laughs> ìgbà tí àwọn èèyàn ti rí ìràwọ̀ rẹ títà wọ́n kàn pa kádàrà rẹ̀ dàsẹ́ ètò ìṣòkùn ni inú gbàgbọ́ àwọn Yorùbá mi torí àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ tàǹjẹ́ lẹ́nu kékeré kan wọn ọ̀gbọ́lọ́ngbọ́ kankan bọ̀ wọn ti gbọ́lọ́ngbọ́ wọn máa yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ń sọ pé àwọn gbọlọǹgbọ ọtẹbọ náà tún ni wọn àti táì kọlọǹda kọ́kọ́ sànù àwa agbọ́dọ̀ gba kádàrà gbọ́dọ̀ máa tí dáadáa bá ṣe ń ta ló mu wá dáadáa bá ṣe ta ló mu wá ọ̀dà ọ̀rọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa ó sì fi hàn wá pé má asabaka min hasanatin famin Allah wa má asabaka min sayyi'atin famin nafsik. nínú àyà tó síwájú rẹ̀ ọlọ́ọ̀bẹ ẹlẹ́dàá wa fi hàn wá. إن إن تمسسهم حسنة إن تمسسكم للين إن تصيبهم حسنة يقول هذه من عندك من عند الله وإن تصيبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصاب من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا والله نسي دا wá si دا الله lodo bá sí wọn wọn ní won ọlọ́ni ẹgbẹ́ ló sọ́njà rẹ àti dáadáa àti àìdá ọ̀dọ̀ ọlọ́run ló ti máa wá kí ló ṣe yín sí nǹkan kan yẹ yìí kí ló ṣe yín sí nǹkan kan yẹ yín tí ẹ kàn ponú ọlọ́run wa tún wá sọ pé dáadáa tó a ṣe ọ kọ́ ọmọ pọ́dọ̀ ọlọ́run ló ti wá o àìdá tó bá wá ṣe ọ kọ́ ọmọ pọ́dọ̀ rẹ ló ti wá kí ni ìtumọ̀ rẹ ó sì ti sọ nínú àyà tó síwájú kí àti dáadáa àti àìdá ọ̀dọ̀ ọlọ́run ló ti máa wá àyà tó wá tẹ̀lé wá sọ pé tí dáadáa bá sí ọ ọ̀dọ̀ ọlọ́run ni tẹ́ ìdá bá sí ọ ọ̀dọ̀ rẹ ló ti wá kí ni tìmọ̀ mhm. ṣe àyà yẹn ò tí túmọ̀ sí lẹ́yìn nìyí káyà kan sọ pé tí dáadáa àti àìdá bá sí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àyà tuntun á tẹ̀lé sọ pé tí dáadáa bá sí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tí àìdá bá sí ọ̀dọ̀ rẹ ni. lọ́dọ̀ àwọn ẹni tí alukurani ọba yẹ wọ́n ní ẹ̀rí nǹkan mi òun náà lọ sọ ló tún sọ àbí òye wa. bọ́lọ̀ nǹkan ti kọ́ ni òun ló ṣiṣẹ́ rẹ̀ òun ló ṣiṣẹ́ ká ìdọ́sẹ̀ náà ọgbà náà. ìyẹn ní pa fọwọ́ fà rẹ̀ àmọ́ ta ló mu sí ọ ọ̀wọ́ ìtumọ̀ rẹ̀ tóra wọn sọ pé ma asabaka min hasanatin famin Allah tafaddulan wa minna tafaddulan wa minna tó gbogbo dáadáa tó bá sí ọ ẹ̀bùn lọ́lọ́ọ̀bùn ọ̀rẹ́ ló sí ọ wa ma asabaka min sayyi'atin ṣùgbọ́n aburú yòówù tó bá sí ọ fàbí sábàbí dhanbika nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni sẹmẹtọlọ ní tó ń bá fẹ́ fi ìyẹ̀ ẹ̀ṣẹ̀ wa jẹ wá ni ẹnìkan ò ní ṣẹ́kù láyé gbogbo apáta ló wọn parun òun fi àwọn àwa ẹ̀ṣẹ̀ wa bí wa òun fi ìyà rẹ̀ jẹ wá díẹ̀ díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n yá fún àǹkẹ́rẹ́ yẹn òun ṣàmójúkúrò lórí púpọ̀ tí wọ́n ti gbogbo ẹ̀ṣẹ̀ tá a dá lónìí lásán lọ́wọ́ fìdí kálukú láti kú dànù láti dantọrọ ọ̀daràn lọ́pọ̀jù náà àwọn èèyàn pé kí ni. tó àmọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n fi máa bí wa ó rí kọ́sẹ̀ tó rí rẹ fẹ́ fọ́ nígbà tó larí mọ́lẹ̀ díẹ̀ nínú ẹsẹ̀ rẹ lọ́lọ́run fi bí ọ orí tó rí fọ́ títí títí tó pé orí fọ́ lọ bá díẹ̀ nínú ẹsẹ̀ rẹ orí tó kíkì mọ́ṣíìnì títí tí ọ̀dà díẹ̀ nínú ẹsẹ̀ rẹ orí tó pàkúrú mẹ́wúrẹ́ tó náà sọ pé wọ́n bí ọ̀dà tó náà sísè bọ̀ tó kọ́ nínú tó kọ́ lójú fún kékeré ha àbí torí pé màmá rí ọ̀sá ẹ ara ẹ̀ rẹ̀ so torí délé tá a mú bárò abẹ́pọ̀ adẹ́yìnwó ọ̀dà àtúndẹ́yìnwó ọ̀dà àá mọ́kùn mọ́kùn bọ́lọ̀ kọ́ lórí kékeré ni bí ẹnu ẹsẹ̀ rẹ̀ ọ̀dùnkún bárò wò lárọ̀ ètò òní dà nínú àwọn ọ̀wẹ̀ ìsìlámù ọlọ́run ti di wá ẹni tí gbogbo yẹn ọmọ náwó sí nǹkan kan tí ọmọ bọ sí ọmọ náwó sí ọ tí wọn bá débẹ̀ orí kan kò lè ṣeéṣe ah, ó sì kú síbẹ̀ fún gbogbo yẹn gbogbo yẹn wá nìwọ <laughs> ẹsẹ̀ rẹ torí ẹ̀ làwọn olùmọ̀sọ pé gbogbo tó ń bá ń wára yìí tó ń ṣiṣẹ́ kọ bọ́ sí ó yẹ kó pọ̀ nítorọ àforíjì torí pé ẹ̀ṣẹ̀ ní ejé kọ́wọ́ bà ẹ̀ṣẹ̀ ní ejé kọ́wọ́ tó torí ẹ̀ gbogbo ẹni tí bá ń forí rẹ láyé àtọ̀kìyàmù yóò máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ tọ́lọ̀ bá ti foríjì hàn tó sàmójúkúrò fún ọ gbogbo àdáwọ́lé rẹ̀ ńkọ́ yóò máa yọrí sí rere so àmọ́ akọọ́lẹ̀ ti pa jù gbogbo ntọ́lọ̀ ń bá kọ pé yọ̀sẹ̀lẹ̀ yọ̀sẹ̀lẹ̀ náà ni ọgbọ́n kan ọ̀ràn o ọgbọ́n kan ọ̀ràn so nínú àwọn àlọ́ àwọn Yorùbá táwọn olórin kan ti fi ń kọrin látàrí ìgbà táwa rondórondó. Rondo tí wọ́n sọ pé ọba kan pé bóyá ọba lẹ́sìn àbí kìnnì kan wípé wọ́n wá sọ fún ẹ̀sìn ọba wípé kìnnì kan ṣẹlẹ̀ níjọba yìí so kótó di pé jọyọ̀ dé ọba ti gbé ta àwọn yàrá òkè ah, àbọ̀bá ti gbọ́ tẹ́lẹ̀ nítorí gbà tó dọ̀hùn ó kú wọ́n tún padà wá sọ fẹ́ ọba pé nǹkan báyìí wọ́n mà ṣẹlẹ̀ ọba sì ti gbọ́ gbogbo ìtàn bá ti sọ fún pé yóò ṣẹlẹ̀ ọbọ lọ gbé ta séèyàn lè gbá dayọ kádàrà kó tó bẹ́ẹ̀ wọn á sọ ọjọ́ kan pé ọba gbọ́ pé àkùkọ òun ọgbà àkùkọ ta ó kú sọ́dọ̀ ẹni tọra ọba gbọ́ pé wúlé ó ọba gbé wúlé ta ó kú sọ́dọ̀ ẹni tọra ọba gbọ́ ó gbó ó kú sọ́dọ̀ ẹni ọba gbọ́ pé jóná ó di kó jóná ọba ti ń bẹ́ẹ̀. ó gbé tàfẹ́ lómi ó dún mẹ́ni tó rà lórí wọ́n á sọ pé tọ̀ ọba àtijọ́ méjì ọba náà kú o <laughs> ọba ọ̀tá rẹ̀ kọ́ ọba ni wọ́n ọba ọba wa ni ìwọ ẹsìn bí wọ́n lè tí kò sí a lè ṣe lọ́tẹ̀ yìí <laughs> wọ́n ní kí ló mú wọ́n ọba tó jẹ́ ká kú kó kú kó fòfò rẹ̀ mí kí ló dé tó jẹ́ kí ewúrẹ́ kú kó fòfò rẹ̀ mí kó jẹ́ ká gbòòkú kó fòfò rẹ̀ mí kó jẹ́ ká àfihàn ọjọ́ kó fòfò rẹ̀ mí àyè fòfò rẹ̀ mí o ìní ó jẹ pọ̀ rẹ̀ mí rẹ̀ so gbogbo eléyà alọ́ láti ẹ̀rí ké nínú àlọ́ tó wà lọ́dọ̀ yìí lẹ́yìn yorùbá ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà lóòótọ́ sẹ́nìkan bá wọ wa torí pé adìẹ rẹ kú ehoro rẹ kú ewúrẹ́ rẹ kú ẹgbẹ́ ńlọ sọnù kí ni yorùbá sọ náà ẹ sọ̀rọ̀ bí yorùbá lẹ́yìn ọlọ́run fòfò rẹ̀ mí tí yorùbá sọnù náà wípé ẹ̀mí adìẹ yìí yóò fi rẹ̀ mí jù ẹ̀mí òhóró yìí yóò fi rẹ̀ mí tiẹ̀ lẹ̀ yóò fi tèrà padà rẹ̀ mí tiẹ̀ ṣé ọlọ́run máa fòfò rẹ̀ bẹ́ẹ̀ ó yẹ ni tí ò ládìẹ rí láyé tí ò léhóró tí ò tẹ̀ mí ṣé òun náà kí ni wọ́n máa fi òfò kí ni wọ́n máa fi òfò tiẹ̀ rẹ̀ ní fọ́ ẹ dákun gbogbo àwọn àlọ́n kò nítumà àní tí ó bá ṣẹlẹ̀ sí ọ ọgbọ́n rẹ̀ tí ó sì ní ṣẹlẹ̀ sí ọ àkóbọ́ rẹ̀ nítorí wọn kọ pé yọ ṣẹlẹ̀ sẹ́dà yọ ṣẹlẹ̀ sí mi ọ̀dà tó bá ti wá jẹ́ pé tí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà ni kí ló dé tá à ní máa wòran káwọn tí ó ṣẹlẹ̀ kí ló dé tí náà jó tá a tán káwọn tí wọ́n ṣẹlẹ̀ fọlọ́mù bá kọ́ pé ní ojú wa ẹgbẹ́rún àbí òye wa àgbàrá ní ń gbọ́ yẹn ń gbọ́ bí òkè kí la dé tóbi tó bá ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ ní àbí ẹ̀kọ́ ni àwọn ẹ̀ka dúró bẹ́ẹ̀ ni làwọn wọ́n ní à àwọn ẹlẹ́wọ̀n ọ̀gbọ̀nù fọlọ́mù bá kọ́ pé yóò rebọ́ yóò sì ní rebọ́ ebi ẹni síbẹ̀ <laughs> láti náà èyí ní dẹ́kadàrà wò èyí ò ní dọ́lọ̀ wò ọlọ́run ló máa ń dán yàn wò èyí wò ọlọ́run ló máa ń dá yàn wò torí délé àtúlẹ̀ àní dóńtòsí nítorí táburú bá tẹlẹ̀ tán tó mú ọ lọ wọ́kọ́ ló kú ìtàmà ẹni tó bá tuju rẹ̀ ní ọ̀sẹ̀ kìíní ní ó kú ìtà tó ọjọ́ bó ti ṣe jẹ́ tẹ́ wọ́n ní wọn kó lò máa kọ́ dọ̀rọ̀ ọ̀hún kọ́ bọ́ fọwọ́ kẹ́ ọ̀n ká máa kọ́ bọ́ gbogbo nǹkan lọ́wọ́ bá ti ká dára àbó ti dá lẹ́jọ́ pé yọ ṣẹlẹ̀ náà ni tẹ́lọ̀ yọ ṣẹlẹ̀ o kò sí tàbí ṣùgbọ́n yọ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bọ́ọ̀lù ṣe kọ́ náà ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó lọ́wọ́ bá kọ pé yóò kú àárẹ̀ ṣe kò ṣe kó tí lè ṣe wàláhì idha jaa kullu al-khalqi laysa bida'ib tí ikú bá dé gbogbo ẹ̀dá ò lè gbà yẹn lẹ̀. wà á bọ̀ lọ́ọ̀hì wà sí àtún wàlàkín ìdá nẹ́sẹ̀lẹ̀ kọ́bọ̀ bọ́kọ̀lì kọ́bọ̀ ilé ọlọ́run ọba fẹ́ lóòótọ́ àmọ́ tí àkọọ́lẹ̀ ọlọ́run bá dé pé nǹkan báyìí ó ṣe ọ gbogbo ilé ayé fún wájú rẹ kó síbi tó sàwọ̀ kápẹ́kú ló dé nìsí ọlọ́run á fún yàn láǹfààní pé yàn rí i bó la fẹ́ sálọ kò síbi téèyàn fẹ́ sálọ kápárùn ló dé yìí ọlọ́run ti kọ pé ó téèyàn kọ láti ibi tó fẹ́ sálọ kápọ́sì ló dé yìí ọlọ́run ti kọ séèyàn síbi téèyàn fẹ́ sálọ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí nǹkan ṣe kò lè gbá níwájú tọ́lọ̀ ń kọ pé ó ṣe àwọn alákàmọ́ jánu tá a máa tán rárá jẹ́ pé àà agbọ́n wa ń lé ọ ká ẹ mọ̀ pé wà ní nǹkan òṣèlú ó sì gbọ́n agbọ́n wà lé ọ ó fi wá gan lórí ìgbà ogún gbogbo apá gbogbo àtàrí rẹ wá di kókó báyìí bébí pinnu rẹ ń ṣe kù gbọlọlọ ojú rẹ rí ẹ lọ ọgbọ́n. àwọn akúdé kí là á ti ṣe agbárí ìyẹn mọ abẹ́rẹ́ ní àwọn kìnnìkan rẹ abẹ́bẹ́ kọ́. <laughs> torí pé ẹni tí nǹkan ò ṣe ló máa ń gbọ́n ẹni tí nǹkan ṣe à lábẹ́ pé kádàrá dé ìyẹn gbọ́n máa wọ̀ aláìsàlá ìyẹn gbọ́n máa ó dàbí kí ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ ni ẹ̀wọ̀n anú bọ́ọ̀sì bọ́ọ̀sì wa gbiná ẹni tó lọ́wọ́ ọkọ pé yọ gbà lọ ẹni tí wọ́n bá ti ń sájáde báyìí ibi tí wọ́n ti là ni wọ́n máa sá lọ ibi tí wọ́n ti là ni wọ́n máa sá ẹnìkan yóò ti jáde yóò ti bọ́ta bọ́ọ̀tì gẹ́gẹ́ bí gbogbo yẹn ti bọ́ta o ní ọba tún wáyé pé ọ ah, gbáàgì wọn gbé ọ <laughs> wọn gbé ọ náà ni gbogbo ẹ wọn ah, ah, gbé báàgì o àwọn èèyàn sì ní lè súnmọ́ ẹbí ibi pa àwọn fọ̀mù torí pé iná yẹn ti búrẹ́kẹ́ ẹ̀yin ọmọ àwọn èdè àbí kíni kí dé ta ló akọ́lẹ̀ ni kó sì tó lọ́n bá kọ ìyẹn lè sá fún bẹ́ẹ̀ èèyàn máa ń sá fún kádàrà ni ẹnì kan ò ní sáré láyé òṣèlú ní tẹnìkan láyé ẹnì kan ò sì ní kú láyé ṣùgbọ́n kádàrà ò sì sá fún gbogbo tọ́lọ̀ ń bá ti kọ́ ẹ rí kò sẹ́ni tí máa fà burú tó bá jẹ́ pàgbára wa bá ka ni gbogbo èèyàn ni ọba wà dáadáa jù láyé àmọ́ kọ́lẹ̀ ó ju agbára gbogbo wa lọ talẹni náà lábẹ́ sánmà yìí tí ní tí ọ̀fẹ́ ò tí ì ṣẹlẹ̀ sí rí láyé wàlá ìkò sí kódà tó fi dórí àwọn ọmọ kéékèèké ní tí kálukú ọ̀fẹ́ ṣẹlẹ̀ sí rí láyé àfi téèyàn bá sí láyé àkọlẹ̀ dáadáa ta ìdá àkọlẹ̀ dáadáa ta ìdá ń ṣẹ lórí kálukú lójoojúmọ́ ni torí ẹ̀ kádàrá tọ́lọ̀ ń bá kọ́ pé yọ ọ́ ṣẹlẹ̀ wàlá ìdí pé kó kọ́ mọ́ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá ti wá fún ọlọ́run bò sí nǹkan rí kọ́lọ́ ọmọ wa kábàámà kọ́ wa pé hàn ìgbà tí sí nǹkan yìí ṣe léyìí ẹrú wa gidi ni ni kí bá ronú lórí muhammad sallallahu alayhi wa sallam èyí sẹ́kù ọ̀gá lẹ́yìn tá a ti já fọ́jú ó fi jẹ́ kámúnà lẹ́yìn ìgbà tá a ti dẹ́ni tó ṣìnà ó fi jẹ́ agbọ́n lẹ́yìn ìgbà tá a já bọ̀ òun lọ́lọ́wọ́n bá fi lọ́rùn sí wa kó máa fà wá ń tẹ̀sẹ̀ lójú ọ̀nà tá a bá wà lẹ́dẹ̀ẹ́nà kó máa sì wá lọ́ màá náà akramakumullah bóla anabi wa wàláyé ọ̀sùnkùn anabi wa sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tó gbé gabáyìí ẹni tó lọ́n ṣe wíwọ àlìjáná lè wọ̀ lórí gbogbo èèyàn ṣáájú kó tó wọ̀ lọ́la gbẹ̀ndẹ̀rù kìíyàn anábì mà ti kú ń bẹ lábẹ́lẹ̀ báyìí ń sọ̀rọ̀ yìí anábì ń bẹ lábẹ́lẹ̀ táwa táwa sẹ́kù lókè pẹ̀ kí náà fi kí náà já mọ́lẹ́gbẹ̀ẹ́ àdàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ò bá ti ká dára tí ò bá ti ká dára tí ò anábì wa ni kó pa tí ò bá ti ká dára ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ń yan anabi wa sallallahu alaihi wasallam ní khalil khalil rahman ẹni tó lọ́n fẹ́ de góńgó tó lọ́n sì fi ìfẹ́ ọlọ́run náà de góńgó tí gbogbo ọkàn tà anabi sallallahu alaihi wasallam tó sáyé bẹ́ẹ̀ tó fi lè fẹ́ràn nǹkan mi bẹ́ẹ̀ mọ́ wọ́n mà ti kú tó bá ti ká dára báwọn yìí ṣe nǹkan kọ́ máa wò pé káì kí ló dé ta ṣe báyìí àìjẹ́ bẹ́ẹ̀ àìbá anabi wa sallallahu alaihi kò ní kú yóò máa bẹ láéláé ni bó tilẹ̀ jẹ́ pé nínú ọlá ńlá tọ́lọ̀ ń ṣe fáwọn ànábì ọlọ́run ni pé wọ́n yìí kú àfi kọ́ lọ́run mú wọn ṣẹ̀ṣà láàrin kó kú àbí ọmọ kú gbogbo ànábì ni wọ́n padà kú kí n kú kí n kú tó lè jẹba àwọn torí ẹ̀ ń ṣe jẹ́ pé bó lè ṣe wá fẹ́ túmọ̀ Sa'ad ibn Mu'az radiyallahu anhu wa arda wípé àga ọlá ọlọ́run ọba wa kò mìrí nítorí ikú ẹnìkan àfi nítorí ikú Sa'ad ibn Mu'az báwo lè ti fẹ́ tún mi lé náà ọ̀hún yìí ti ṣe nǹkan kọ́ kábàámà pé mo ti ṣe síbẹ̀ kí wọ́n á ní tó máa fàgà ọlọ́ọ̀lọ́run ọba mi nítorí ikú Sa'ad ibn Mu'az náà. kí ni tìmọ̀ eléyìí. ń tọ́ka sí ipò tí sàhábà yìí wà lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run fẹ́ kó mi ló fi mi fà ìdáhùn ẹ̀ pé ọlọ́run fẹ́ kága yẹn ó ló ṣe mi kò ti ká ara rẹ̀ mi nítorí wallahu khalaqakum wa ma ta'malun wọn ló mì fúnra ara rẹ̀ ṣùgbọ́n lọ́n lọ dá mímì tó mì òun ló mì fúnra ara rẹ̀ ṣùgbọ́n lọ́n lọ dá mímì tó mì ọlọ́run dá ó sì fẹ́ kó ṣe ló fi ṣe ìdáhùn ọlọ́run ọba kì í kábàámà lórí gbogbo ń tọ́ bá ṣe kí ló dé tàgọ́ ọ̀la rẹ̀ mì nítorí kó ẹnìkan náà àwọn mùsùlùmí náà. torí kó alábẹ́ àkọọ́lẹ̀ pé ń jẹ́tọ́ bá kú àgọ́ mi kí ló fà á tó fi mi agbọ́pọ̀ wà lábẹ́ àkọọ́lẹ̀. ṣé nítorí kó lọ́n kábàámà kó kú ni ẹ̀hẹ́n tí mò ń fẹ́ kẹ́ fayọ́ nítorí pé lómìn túmọ̀ sí pé hmm, ọlọ́run gan fúnra rẹ̀ ó mì ẹgbọ́n kí ló lè mi ọlọ́ kò tí nǹkan náà àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba mì tó túmọ̀ sí pọ́lọ́ mì ẹ̀hẹ́ nítorí pé ẹni tó bá líǹkì ẹ̀ ni wọ́n mọ̀ pé hmm, Sa'd ibn Mu'adh mo rò pé yé kí ló dé tó fi mì. àdúpẹ́ ẹlòmínà ṣe so iṣẹ́ kọ̀ọ̀kan sọ pé ẹ ti kọ́kọ́ gbà pé mímì tó mì yẹn àkọọ́lẹ̀ ọlọ́run mímì tó sì mì ọlọ́run lọ dáa ọlọ́run lọ dáa ṣùgbọ́n àga ló mì kí ló wá mú àga mì nítorí ikú rẹ̀ àkọ́kọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá akọ́ ló mì ìnà kò sì túmọ̀ sí pé ọlọ́run kábàámọ̀ kó ń pa ọlọ́run kábàámọ̀ kankan tọ́lọ̀ ń bá sí i torí ẹ̀ má rò pé náà kankan ló gbèsè fọlọ́ lọ́lọ́run tí ì pọ́ wàláhì òye sì sẹ́ni tọ́lọ́ wọn padà lọ́la ní ìsìnkú máa sọ óò project ti ń bá lọ kò tí ì parí ẹ o à ń pè pé mọ́ parí <laughs> project ẹ ti ṣe kó tó bí bàbá rẹ̀ pé ìwọ wá kú lọ àwọn ẹlòmíràn ọmọ bá lọ ha eléyìí túmọ̀ sí pé ìgbà tí àgọ́ ọlọ́run ọba mìíràn nítorí ikú Sa'ad òun náà ni pé ikú rẹ̀ ó tẹ púpọ̀ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó fi dórí àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ àmọ́ kìí sọ̀lọ̀ mo rò pé yé wa ikú rẹ̀ tẹ púpọ̀ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀ yẹn ni pé ikú rẹ̀ ó jẹ́ nǹkan tó bá àwọn ẹ̀dọ́ ọlọ́run tó bá wọn níbi tó ṣe é pé kọ̀ọ̀rọ̀ tó fi dórí àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ tòǹtò pé ẹ̀dá lòun náà nú àwọn ẹ̀dá tó lọ ń da òun náà lè react sí tó bá rí Allahu akbar irú ẹrú ńlá yìí sì wà mo rò pé yé wa àmọ́ kì í sọlọ kì torí pé lè da ọlọ́run tó dá ọ̀tọ̀ lọ́lọ́run ọ̀tọ̀ làgọ́ ọlọ́ọ̀lọ́run ọ̀tọ̀ ní Allah lè jẹba. وليس واجبا على العبد الرضا بكل مقضي ولكن بالقضاء أي كسرانيا lórí ẹ̀dá kọ́ yọnu sí gbogbo ntọ́lọ̀ ń dalẹ́jọ́ fún un ṣùgbọ́n ọ̀ràn yẹn lọ jẹ́ lórí rẹ̀ kọ́ yọnu sí ẹjọ́ tọ́lọ̀ ń dá. kìí sọ̀ràn èèyàn lórí gbogbo ẹ̀dá kọ́ yọnu sí ń tọ́lọ̀ wọn bá dá lẹ́jọ́ pé ó ṣẹlẹ̀ sí i àmọ́ràn ni kọ́ yọnu sẹ́jọ́ tọ́lọ̀ ń ṣùgbọ́n ọ̀ràn yẹn ni kò yọnu sí ìpọ́lọ̀ ńlọ́dà ọlẹ́jọ́ ẹjọ tọ́lọ̀ ń bá dá yẹn kò sí kọ̀ ṣùgbọ́n tó ti bá ọlẹ́jọ́ ìtọ́ ọ̀ràn yẹn ni kò yọnu sí o ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yìí o náà kú o mo rò pé wa àmọ́ ó sì máa gbà pé ta lọ́dọ̀ Allahu Rabbul ẹjọ́ tó dá ọgbọdọ ọ̀gbọ́dọ̀ má yọnu sí dáadáa ọ yọnu sí ní fi dá ọ kìí sọrọ yẹn yọnu sí ó fi dá ọ pé á gbà pé dá mi pé nǹkan ní tó dá lẹ́jọ́ à ní sí ń ká ni o. kí n máa wó oògùn kánì nítorí pé tí mo bá jókòó tẹtẹrẹ àárẹ̀ yọ bàtẹ níjọ yọ hàn mí lé ma o wà á máa wó oògùn ká ẹ mi lẹ́jọ́ wípé ntí mo wá o ìṣòro ní ọ̀bàdì o ń pé ọlọ́run ti dájọ́ mo sì yọnu sí ẹjọ́ rẹ̀ o èmi ò ní faralẹ̀ wá bí nǹkan yóò ṣe bá adájọ́ àti níta adálẹ́jọ́ agbọ́dọ̀ yọnu sí ẹjọ́ tọ́lọ̀ ń dá nítorí pé ó ní Allah nítorí bá sì wù ló lè ṣe àmọ́ nítorí fi dá wa lẹ́jọ́ táwa bá rí kíkọ̀ rọrùn gbà fún wa ìṣòro wà ń bẹ̀ kì í dandan kọ́ yọnu sí àìní òṣì àìgbádùn ìnira ìṣòro Islam tún ní ò ta nǹkan yẹn láyà ẹni tí àìní ń bájà kọkọjú máa ṣe kọ́ máa wá bí ó ṣe dáa ẹni tí àìmọ̀ kan bájà kọkọjú máa mà kọ́ máa wá bọ̀ ó ṣe mà ẹni tó ṣe yí pé kò ní tó kọ́ máa wá máa wá ó sì gbà tó burú mi ẹni kò ní sọ pé ah, kí lóun ti dájọ́ pé lóṣù ni wọ́n jẹ kí lóun tún ṣiṣẹ́ sí ah, ìwọ lọ́lọ́run dá lẹ́jọ́ pé lọ́jọ́ tó ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ máa wọ̀ ọlọ́run tó ní kí n gbìyànjú kí n ṣiṣẹ́ wa qul i'malu fasayallahu 'amalakum wa rasuluhu wal mu'minun àti bẹ́ẹ̀ rẹ̀ lọ. so àárín yẹn a gbọ́dọ̀ kíyèsí dáadáa wípé wọn bá ọ̀dájọ́ àgbà ìjọ rẹ̀ ayọ́nu sí i àmọ́ ní tó fi dá wa lẹ́jọ́ yẹn islam ọ̀sọ́ yìí kọ́ ọmọ gbìyànjú láti wá ní tó tún dáa jùlọ eléyìí jẹba. لأنه من فعله تعالى وذاك من فعل الذي تقالى wọ́n ní torí pé ẹjọ́ tọ́lọ̀ ń dá wa inú ṣe ọlọ́hùn inú ṣe ọlọ́hùn so ṣùgbọ́n eŋti ọlọ́run ti dá wa lẹ́jọ́ yẹn nínú ṣe ọmọ èèyàn eléyìí tó ṣẹlẹ̀ sọmọ èèyàn látàrí náà fọwọ́ ara rẹ̀ fani àárẹ̀ àìní ti aburú tó sí ọ wọ lọ fà á adẹ́pẹ́ ìwọ́ tó fà náà ni ló dẹ́kun nítorí òfin fà ọ̀rọ̀ apàǹkà míì ti dáadọ́ ti ṣẹlẹ̀ sọ ṣẹlẹ̀ ìjẹba torí ẹ̀ la sọ pé lọ́dọ̀ àwọn ahlẹ̀ sunnah wal jamaa a gbọ́dọ̀ gba kádàrà gbọ́ a sì sọ pé kádàrà ó ní arba'u maratib ó ní àwọn àpele mẹ́rin gbogbo ẹni bá ń jánu. ìfànù sọ pé òǹgbà kádàrà gbọ́ nǹkan mẹ́rin yìí gbọ́dọ̀ pè sára rẹ̀ alákọ̀ọ́kọ́ al agbọ́dọ̀ gbàgbọ́ kọ́lọ́wọ́n bá nímọ̀ nípa gbogbo nǹkan àbẹ́yìn máa nǹkan kan tó ti kọ́lọ́wọ́n máa ń parí kò sí nítorí pé ẹni tí ó kọ gbogbo nǹkan tí ó nímọ̀ nípa gbogbo nǹkan pè kọ́ alákọ̀ọ́kọ́ Ali olùmọ̀ni Allah nípa gbogbo nǹkan ìdí tó fi kọ kádàrà rẹ̀ kò sẹ́dọ̀ ọlọ́run kan tó lè kọ kádàrà fún yà torí pé wọ́n mọ̀ nípa gbogbo nǹkan ẹni tí wọ́n kọ kádàrà gbogbo nǹkan gbọ́dọ̀ mọ̀ nípa gbogbo nǹkan ẹlẹ́ẹ̀kejì alikitaaba ìgbà tó lọ́ọ́ mọ̀ nípa gbogbo nǹkan ó gbogbo nǹkan kalẹ̀ nítorí kọ kalẹ̀ náà ni unchangeable. torí àwọn sọ pé anabi sallallahu alayhi wa sallam ẹni awwalu ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ ntọ́lọ́n kọ́kọ́ dá lẹ́yìn àgọ́ ọ̀la rẹ̀ òun náà ní gègé ọlọ́run á sọ fún pé ọ̀tọ̀ kọ gbogbo nǹkan kalẹ̀ alukala mi ní gègé ní kíníkí ńkọ ọlọ́run ní kọ́kọ́ gbogbo ní tí ó ṣẹlẹ̀ títí táyọ̀ fi dópin ọlọ́run wa kọ́ ní màǹdí ọkọ̀ alladhi allama bil qalam allama al insana ma lam ya'lam ọlọ́run fún gègé ní màǹdí ọkọ̀ tábà wá pé gègé ìwọ lọ sàrò títí mi nítorí ọkọ mi ọ̀dá kí ni gègé kọ ntọ́lọ̀ ní kọ̀kọ̀ ṣé gègé lè dá nǹkan kọ̀kọ́ lọ́wọ́ ara rẹ̀ kàlà ntí Allahu Rabbul Alamin ní kọ̀kọ̀ lọ́kọ̀ nípa kálukú. tọ gègé kọ gbogbo nǹkan lẹ́yìn tọ́lọ̀ ti ma gbogbo nǹkan torí ẹ̀ la máa ń ṣe la máa ń sọ pé kádàrà ìtọ́lọ̀ ti máa ń ìtọ́lọ̀ ti kọ́lẹ̀ tí ó bá pé ọlọ́run mọ gbogbo nǹkan bóun ni ó sì kọ gbogbo nǹkan tí ọba kọ gbogbo nǹkan bóun ni àti ní máa pé tọ́lọ̀ náà ló ti pé léyìí ọ̀sẹ̀lẹ̀ ó ti kọ gbogbo nǹkan ó sì kọ síbo àlọ́ al-mahfuz wàhálà àti nbẹ lábẹ́ ẹ̀sùn ẹlẹ́kẹta al-irada nínú pa àgbàkádàrà gbọ́nà agbọ́dọ̀ gbà pé elérògbà lọ́lọ́ ọlọ́run bá gbèrò pé eléyìí báyìí yóò ní nǹkan ayé so èròǹgbà rẹ̀ ló ó gbèrò ó gbèrò sílẹ̀ yìí pé lágbájá ni ó jẹ́ bàbá rẹ̀ ó sì gbèrò sí bàbá náà pé tàmẹ́tò ní ọjọ́ ọmọ rẹ̀ kò ṣe yí padà o aládìlẹ̀ ayé tán lámọ̀ wá wò látàrí pọ́pọ́ wá kú wípé irú bàbá wo wá ní bàbá òun bàbá tọ́lọ̀ kọ́ pé ó jẹ́ bàbá rẹ̀ ni ìyẹn sì bàbá mú lọ́rùn ọmọ ìwà lọ ah, òun náà lọ́mọ rẹ òbí òye òun ti gan mọ́ ọlọ́run òun ti gan mọ́ ọlọ́run lérò ń gbà lọ́lọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ó fọn láwọn ọmọ tí wọn ò ní dààmú rẹ èròǹgbà rẹ ó sì lè jẹ́ pé èròǹgbà rẹ ni pé òun fọn láwọn ọmọ tí wọ́n fi sínú rẹ bàjẹ́ láyé rẹ ọgbà jẹ́pẹ́ dojúmọ́ mọ̀ gbariwo rẹ ládùúgbò ẹ tún lè gbé ọlọ́tún kẹ́ẹ́ gbé ọlọ́tún wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti èròǹgbà rẹ ẹ̀yin ọmọ afẹ́ à yàtọ̀ sọ́wọ́ ọmọ gbọ́dọ́gbọ́dọ́ kọ́lá ẹ̀yin onímọ̀ sọ́wọ́ wà ní èròǹgbà náà nítorí wọ́n lọ eléròǹgbà lọ́lọ́ ọlọ́run ni wọ́n fi ọ lọ́mọ ẹnìkan tó yẹ kó yóò bù làṣẹ ọlẹ́ẹ̀kẹ́ náà kò sí kọ́dà bí màmá rẹ gbé ọ sá tó o bá ti lè yọ sí bàbá rẹ bá tẹ́ máa rán ọmú wọ́n lọ bù làṣẹ ọlẹ́ẹ̀kẹ́ náà torí ẹ̀ tẹ́ mọ̀ wá gbọ́ àwọn kan pé ọ̀wá là ọ̀sẹ̀ kìíní kan òun náà kọ́ náà kọ́ èròǹgbà èròǹgbà ọlọ́run ẹni àníwọ́ òbúlà àti ọlẹ́ẹ̀kẹ́ bó ti dìtọ̀ ọlọ́pàá rẹ wọ́n parọ́ ẹ̀rí. èròǹgbà ọlọ́run tó ní pé gbogbo fámìlì yín yìí látòkè délẹ̀ wọ́n òbúlà fún wa wọ́n nìkan lọ́ọ́ escape ẹ̀. wọ́n mọ̀ àwọn òkè ah lórí tẹ̀ ẹ̀kọ́ là fún bọ̀dá sámi. báàmì gbogbo ìyẹn lẹ́kọ̀ọ́ eh, ọlọ́run lọ́kọ̀ọ́ fẹ́ àti ṣe fi kárò náà <laughs> òun túlẹ̀ ní àti gbogbo nínú aláti lápọ̀lá fún lọ́bẹ̀rẹ̀ ààrẹ ni ọmọ ọmọ lọ tún bá a lọ èròǹgbà ọlọ́ọ̀ni ẹ ẹ máa lé ní ẹ ní rí làǹtí lé ilẹ̀ ẹlẹ́kẹ̀rin alkhalq ọba tó máa gbogbo nǹkan tọ́kọ gbogbo nǹkan ó tún á dá gbogbo nǹkan nítorí tó bá kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan náà pẹ̀lú èròǹgbà rẹ̀ tó máa gbogbo nǹkan o tí ó bá lágbára láti dá dọ́gba pẹ̀lú ntọ́kọ kí wọ́n á pè nkádà kò sí ní ta lè pè nkádà sòṣùgbọ́n náà òun ló dá wa ló tún dáṣẹ́ wa gbogbo táwọn ẹsẹ̀ kò lè tàṣẹ́ sí tó ti kọ́ pàṣẹ ẹ lẹ́nu tẹ́lẹ̀ yìí jẹ́ maratib al-qadar abẹ́lẹ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dàá wa kó fún wa ní mánì tó péye tó lálàáfíà kọ́lọ́ wa ní ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n máa tako ìmánì tó péye tó lálàáfíà ọlọ́run bá kó jẹ́ kí ìmánì wa àti àdìsọ́kàn wa kó gbé wa débi ire láyé àti lọ́la kìyàmù ọlọ́run bá má jẹ́ ká ìní ìmánì àìládìsọ́kàn tó dáa kọ́ba wa ń tẹ́jẹ́ má tiẹ̀ sàdánwò fa wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك lọ́pọ̀ fúnra rà níjọ́ lẹ́yìn kọtí lazil níjọ́ lẹ́yìn kọtí ìyẹn bí wọ́n àwọn bàbá tí ń sọ ìyẹn bí wọ́n lè ìsọkúsọ láti wọ́n ní àwọn gbọ́ pé èèyàn náà lọ́kọ tiẹ̀ fúnra rẹ̀ àà wọ́n rí ká la kọ́ fúnra wa ẹ̀ ní bá kálukú ń tòtí ẹ̀yin ọkọ̀ kúkọ̀ fúnra yín. à kọ́lá ẹlòmíín ni òun ò ní kọ́ kó wọn wà nàìjíríà láíláí ẹ gbọ́ àwọn adẹ́rìnpòṣò nínú tí wọ́n máa tẹ̀ra wọn jẹ àwọn tí wọ́n dẹ́sìn wọ́n máa sọ fún pé wo wọn bá wa tó ti pé kò sí tuntun ayé wa bàbá ti wá ti tó bá tún wọn máa tún ayé wa tó wọn bá tún ayé wa òun ní mú nàìjíríà o èkejì bíi amẹ́ríkà bíi kánádà gbogbo bíi àwọn adúdúdúdú ìyá máa pọ̀ ń bẹ̀ torí ẹ̀ àwa kọ́ la kọ àkọọ́lẹ̀ fúnra wa ọlọ́run ọba lọ kọ́ bọ́rọ̀ kálukú ṣe jẹ́ náà maaleykum salaam yóò bá tún máa ń sọ mọ̀ ń bọ̀ yóò bá tún máa ń sọ pé àwọn ọmọ bíi lórí gbé yẹn rí àwọn ọba lọ yẹn ta wọn ẹ sọdẹ kọ nù kálukú ọlọ yẹn kọ àní kọ fún ọ lọ àní kádàrá agbára wa lọ nítorí ọ̀nkọ́ fún yàn náà ya máa bá àmọ̀sàdédé jọ́ máa lẹ̀ yìí ma mà ní àsàdédé jẹ́ yorùbá kádàrá mà ní àsàdédé jẹ́ dúdú kádàrá ni nítorí ti kọ́ unchangeable kò ṣe yí padà tí ẹ kàn ní pé lábẹ́ bọ́lá ń ṣe kókó orí máa gbìyànjú bó ṣe sórí rẹ̀ àmọ́ pé mo yí èdè mo fẹ́ yí bàbá mi padà mo fẹ́ yí ìyá mi padà ó ó gbádùn wọ́n yí ìlú padà ìlú gan lásán wọ́n yí padà torí pé gbogbo àwọn ọmọlọ́gba owó ìjọba àlùmí ẹni pé àwọn àlùmí náà tó kọ́ ọ is originally from Nigeria nàìjíríà ní ti ń bọ̀ akànfún wèé bíi ni o mo yé torí tí ọba ti sàtìmẹ́sì ń bẹ wọ́n wọ́n ọ̀rẹ́ ń ọba ti dé nàìjíríà tọ́lọ́ ti kọ́kọ́ mọ̀ ògbómọ̀ṣọ́ ni ọ́ ẹnu kọ́ ọmọ bọ̀ wá lé ni táyà náà bá ti tilẹ̀kùn táyà náà bá ti tilẹ̀kùn ẹnu padà síbi tó ti ń bọ̀ ni mo rò pé yé wa ó sì tún dọ̀wọ́n ní tilẹ̀kùn mà àní wọ́n pàlú dáṣì à ń bọ̀ síbọ̀ sí bàbá wa à ń bọ̀ síbọ̀ sí ìyá wa torí ẹ̀ ẹ̀ máa tó lórí gbé yan rí ẹ̀ bá lọ kí lórí náà gànà rí lẹ́yìn náà gẹ̀ nínú Yorùbá lẹ́bùn táwọn bá ń sọ̀rọ̀ kádàrá orí náà kí ni jórí òòsà ó dàbí ajé òòṣà náà la jẹ́ òòṣà náà lórí lọ́dọ̀ yorùbá ipò orí làwọn ọba máa bọ orí làkúnlẹ̀ bọ ẹ̀yọ̀ gbọ́rí tọ́lá bá lọ́wọ́ tó lọ́wọ́ wí wọ́n lè béèrè lọ́wọ́ orí rẹ̀ kálukú ti gbá gbárí mu tọ́ba bí ma yóò bó tẹ̀lé gbórí rẹ̀ mú wọ́n tẹ̀lé ju orí rẹ̀ mú ọgbọ́n lórí rẹ̀ mú ọ̀kadà ń pọ̀ rẹ̀ kádàrà ìní kádàrà kìí sórí orí tẹ̀yìn sọ yorùbá o àwọn gbólóhùn ẹ̀bọ nìyẹn nínú àwọn òòṣà tí yorùbá ń bọ ńlórí àwọn náà ń sọ pé orí làbá kúnlẹ̀ bọ orí làbá máa bọ orí wọn bọ. bákan bẹ́ẹ̀ náà la dé òòṣà kan náà ní lọ́dọ̀ yorùbá náà ló ti dẹ́kun ẹ̀kọ́ ọrọ̀ ajé ajé ó gbèyìn ajé ó di ajé ọ̀wà òòṣà nìyẹn. torí ẹ̀ ló jẹ́ pé mi máa jẹ́ nǹkan tó jẹ́ máa jẹ́ ajé ajé ń kókókókó ni lábẹ́ ìtàn lọ. bẹ́ẹ̀ náà ló kọ àdúgbò pé ẹ̀sánú ẹ̀sánú báwo ẹ̀sánú torí lẹ́sìn máa sọ pé pápá bẹ́ẹ̀dẹ̀ nítorí pé torí pé yẹn lásán làwọn ti àwọn sàbáwò. mùsàfẹ́ kẹ gbáǹkókó lórí ẹ wá lẹ́ ń sànú ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ báwọn kẹ́ ẹ má jìnnà sókọ tó bá ní í ṣe pẹ̀lẹ́ bọ tó ní í ṣe pẹ̀lẹ́ bọ torí mùsùlùmí làwọn àwọn ìṣẹ̀lẹ̀ bọ ọjà bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí náà aleykum salaam. ní lóòótọ́ ni àdúrà tó lè ṣàtúnṣe kádàrà àkọ́kọ́ kò sí ti ń jádùrà àdúrà yẹn èdè àwọn tí èsè mùsùlùmí ni mùsùlùmí ọmọ sọ pé àdúrà àdúrà nítorí pé èdè lárúbáwá ni kò sádùúrà lédè yorùbá ẹ lọ wádìí èdè yorùbá kò sí mbẹ nínú èdè lárúbáwá ló ti wọ èdè yorùbá tédè kan bá tí gbólóhùn kan bá tinú èdè kan bọ́ sínú èdè míì gbẹ́ntì sẹ́ máa ń pè lédè yẹn gbọ́dọ̀ parẹ́ àdúrà bẹ́ẹ̀ ni ó kọ́ rẹ̀ lédè lárúbáwá ìgbà táwọn mùsùlùmí yorùbá àwọn náà kọ́kọ́ gbé sínú yorùbá àwọn sọ pé àdúrà àdúrà ẹgbọ́n lédè lárúbá àdúrà àdúrà yorùbá yìí sì fẹ́ wàhálà ń tiẹ̀ kò sí àbọ̀ elédè yorùbá kò sí wọ́n gbà sọ àyọ̀ máa tó bí ewúrẹ́ tó lédè yorùbá kò sí àdúrà àdúrà àwọn tí èso mùsùlùmí àwọn fẹ́ sọ èdè tí owó fi dá wọn yàtọ̀ làwọn fi sọ di àdúrà kò sí ti ń dá àdúrà àdúrà àdúrà torí de lárúbáwá ló ti ń bọ̀ tó wọn á ní tó lè yí kádàrá dà bẹ́ẹ̀ ni anabi muhammed sallallahu alayhi wa sallam ní la yaruddul qadara kò sí tó lè yí kádàrá dà àfàdùà kò sí tó lè yí padà àfàdùà ẹ má bẹ́ẹ̀ lọ àmọ́ kí ni kádàrá tẹ̀ fẹ́ yí padà sẹ́ẹ̀ ma torí kádàrá àmọ́ nǹkan táwọn kan máa bẹ̀rẹ̀ wọ́n lọ táì da aburú kéré ni àbọ̀pọ̀ tí bá ń bẹ́ẹ̀ nu tó kọ́ fún mi pé ọ̀sẹ̀lẹ̀ sí mi láyé mi àtọ́run bá mi yí padà sí dáadáa bá mi yí padà sí dáadáa èyàn kẹ̀rí pé dáadáa ní ṣẹlẹ̀ sí gbogbo ni aburú yóò máa fòyín ru yóò máa fòyín ru látàrí àdúrà tẹ̀sí torí ẹ̀jẹ̀ á pọ̀ ládùúgbà bẹ́ẹ̀ Rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار أدعاء لا لا دعاء أدعاء لا جدي جدي لا دعاء تبع تشوفون إني كأني سيو سادعاء إن سارع النبي محمد صلى الله عليه وسلم وعلى صدره anabi wa bi léèrè nínú lọ́lọ́run ti fi mọ anabi pé ṣé kìí ṣe pé wọ́n ń ṣàdúrà kan ṣé kìí ṣe pé wọ́n ń tọrọ kankan ó ní bẹ́ẹ̀ ni òun máa ń ṣàdúrà àdúrà kan tó ń ṣe tó ń ti ẹ̀tẹ́nu máa òun náà ní pé wọ́n lọ gbogbo ìyàtọ̀ bá fi jẹ mí lọ́rùn tètè kan lójú yóò tètè jẹ mí láyé ànábì má gbára rẹ ò lè ka o agbára rẹ ò lè ka ká má bàa wọ nánà ní ní ṣe ń bẹ lọ pé gbogbo ìyàtọ̀ bá tọ́ sí mi lọ́rùn yóò ti tètè jẹ láyé ànábì sallallahu alaihi wasallam sọ pé ànábì bẹ lọ fún ọba gbádùn ànábì wa sọ pé sọọmọ pé nítorí ọmọ sọ ni pé Allahumma atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار àdúrà ńlá لا yìí ẹ má fojú di olùdó kò ní àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ lórí ní tàǹfẹ́ ṣùgbọ́n ti kó gbogbo ń tààmà àti ń tààmà ní dáadáa yé àtàlùkè yá màsí ìwọ lọ dáadáa ni kò fún mi láyò dáadáa náà tún ni kò fún mi lọ́rùn làmí níbi ìyá kí ni tẹ̀sán fẹ́ lẹ́yìn rẹ̀ tọ́lọ́mbà fún yẹn dáadáa láyé kí lẹ́yìn tún wá tó bá fún yín dáadáa lọ́rùn kí lẹ̀ ń tún wá ó tún wá là yín bì yáná kí lẹ̀ ń tún béèrè gbogbo orí ayé àtàkùn yá mọ̀ lẹ́nu àdúrà ìdí nu ńgbà tá a sọ pé tẹ̀ máa ń ṣe sọ́dà ẹ máa bẹ́ lọ́run lórí ìforíkanlẹ̀ yín èdè lárúbá lẹ̀ sì gbọ́dọ̀ fi tọ̀rọ̀ ẹ̀rí ẹlòmí wọn sọ pé àgọ́ ah, lárúbá àti ibi ẹ̀mọ rabbana atina fid dunya hasan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ẹ máa wí lọ́pọ̀lọpọ̀ èèyàn ò ro orí ayé àti tàkùn yá mọ̀ gbà náà. Wa alaikum salaam. sọlá màmí. Allahu Akbar. ní àwọn pàṣẹ ìlú yẹn àti kúrò àwọn kí wọn àwọn akẹ́kẹ́ wọn ní ọ̀rọ̀ ìfẹ́ wa sí àwọn tó ń wá àtúntò yìí wọn ń bára àwọn ẹgbẹ́ yìí ẹni tó jẹ́ bí apá àtìlẹ́ àti àtìlẹ́ bẹ́ẹ̀ bá tí wọn náà ti tó ti pàdé ara ọgbọ́n ní àwọn àtẹ̀tù wa wọn mọ̀ sọ wá tó mọ̀ sọ wá lẹ́yìn ṣùgbọ́n tó bá ti wà ní àkọọ́lẹ̀ ní ìlànà kan tó ṣe pàtàkì bóyá tí òun bá ti dùn ní òun yìí lẹ́nu ilé bóyá nǹkan òun yìí. tẹ̀mí sẹlẹ̀. òdodo ni sẹ́rí táwọn á ń gbọ́n pẹ̀ ẹ̀sìn ká máa lò á máa ní ìsinmi tó pọ̀ wàhálà ó kó gbèsè ayé wa ẹ̀rọ pé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́run ọmọ èèyàn tí wọ́n ti tìran aburú yẹn máa ọlọ́lọ́mọ èèyàn tó ń tún máa wọ pé báyà wọ́n jọ sọ̀rọ̀ síra wọn bóyá lálẹ́ kó tó sùn bóyá láàárọ̀ ọjọ́ yìí kó tó di pílẹ̀ sùn so a ti máa ń sí ọ̀rọ̀ sọ a ti sọ̀rọ̀ gbanú àlètí kọ́ rọwọ́ ó rẹsẹ̀ mi àfa ìyọ̀ ń yà lọ dá lápá bóun ìyá náà ṣe ní fẹ́ sọ pé ẹni tó ní rọwọ́ mọ rọwọ́ rẹ o wọn náà rí tèmi o so ìdí inú tó jẹ́ pé kódà kó jẹ́ ká gba gbọ́ àgbọ̀dọ̀ máa sọ àsọ ọ̀sọ́tán ọ̀rọ̀ torí bí wọ́n ti ń sọ àsọ ọ̀sọ́tán ọ̀rọ̀ ẹ̀yin ọ̀mọ náà lànà ìṣòro láàrin náà ní ọ̀rọ̀ dáadáa Ni kẹ́ ẹ máa sọ jáde lẹ́nu nítorí pé ẹ bá fi lọ sọ̀rọ̀ burúkú tó ṣe déédéé ìgbà tó lọ máa gbà náà ni kò sí tàbí ṣùgbọ́n ayọ̀fẹ́ torí ẹ̀ agbẹ́kádàrà gbọ́ àti ní máa sọ̀rọ̀ burúkú lẹ́nu àwa lè gbìyànjú títí débi pé kí aburú ọmọ sí wa aburú tọ́lọ̀ ń bá kọ pé ó sì wá màlẹ́kà ti ń sọ wa yóò yẹra títí taburú yẹn ò fi ṣẹlẹ̀ ṣùgbọ́n dáadáa náà ló tún ṣẹlẹ̀ lópin ìgbà taburú àìdá bá dé báyìí téèyàn sì jẹ́ mùsùlùmí téèyàn gbà dáadáa ní ọjà sí fún lọ́dọ̀ lọ torí kọ́ lọ́wọ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ àwọn aburú oríṣiríṣi ọlọ́run fi mú kú o ó dàbí ẹni tó sáré títí títí títí títí tọ́já sí kú wàhálà òre ni tó bá jẹ́ mùsùlùmí torí pé ọlọ́run fọ́ ọmọ nù ń fọ́ ọmọ ń fọ́ ọmọ àwọn òní sọ pé ìwọ lọ ìyà tó fi jẹ wá lọ́rùn tó fi jẹ wá láyé ṣùgbọ́n nù gbàgbọ́ àni pé ọlọ́run fọ́ ma lọ́nà tó fi jẹ́ pé yóò dé njọ́ gbẹ̀ndà kìyàmá ó lè mọ́ kù kankan mọ́ tó lè mú wọ ná kó tó wà lìjànà àmọ́ tó bá gbà fọlọ́ tó sì mọ̀ pọ́lọ́ ló fi ṣeun tí ó sì ti torí rẹ̀ bára jẹ́ sọ́lọ̀ tí ọ̀sọ̀sọ́ kú sọ́sọ́ lọ tó padà já sórí fún lọ́dọ̀ náà abẹ́lọ́run irú màmá yẹn kọ́lọ́run bá wa fún wa lálàáfíà náà

nítorí pé ọmọ gbogbo tẹ bí lọ́nà zina òfin ọlọ́run sọ pé kò ní bàbá màmá lásán lónìí màmá náà dáràn yìí àmọ́ àṣà sọ pé kùn tiẹ̀ ló ti jáde kò ní bàbá tírù rẹ bá fẹ́ lọlé ọkọ àwọn aṣíwájú àwọn mùsùlùmí àwọn ni ó dúró nídúró wàlí wọ́n fi rọ ọmọ yẹn lọ́kọ lórúkọ Islam lábẹ́ àbúradà ẹ̀sìn Islam torí pé kò ní bàbá bàbá rẹ̀ tẹ́ pé ń bàbá rẹ̀ ń bàbá zìnà ni kódà tó bá dá a lójú pé ẹni méjì kọ́ lọ́ọ́ bá sùn tó fi lóyún ju ọkùnrin náà lọ kí tún ṣe bàbá rẹ̀ lábẹ́ òfin ọlọ tó bá jẹ́ pé irú bàbá tí èsì bàbá yẹn ló bá fọmọ lọ́kọ tó fi lọ́lé ọkọ ẹ̀rẹ́ ni fọmọ lọ́kọ o òun náà tún lọ jókòó zìnà nù torí di eléyìí báyìí wọ́n gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣàtúnṣe rẹ̀ náà. rárá o àdéhùn méjì lọ wá àdéhùn kan wá tó ń sọ pé ayyamul biyd àdéhùn kan sì wá tó ń ọjọ́ mẹ́ta láàrin oṣù so méjèèjì a lè gbé kan wọnú ọ̀kan àwọn ẹni tí wọ́n fẹ́ gbé wọnú rẹ̀ àwọn olùmọ̀tàkù wọn kẹjọ mẹ́ta náà ni ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù àwọn olùmọ̀ sọ pé kò sẹ́ẹ̀rì tó sọ ipò náà lélẹ́yìí ètò túmọ̀ sí pé kò bá jẹ́ ọjọ́ kẹtàlá kò bá jẹ́ ọjọ́ kẹrìnlá kò bá jẹjọ́ kẹẹ̀ẹ́dógún ńlọba kẹnu rọ́sẹ̀sì fọlọ́ o ti ṣèjọ́ mẹ́ta tó bá ti jẹ́ pé àwọn ọjọ́ mi náà ní láàrin oṣù o ti ṣèjọ́ mẹ́ta sílẹ̀ ìjẹ́bù ti ṣèjọ́ lẹ́yìn náà kẹ́kọ̀ọ́ mẹ́sẹ̀gì kan sórí social media káti ẹ̀ pé nǹkan tẹ́ ẹ̀kọ́ náà dáa kẹ wá sọ pé fi kíní yẹn ránṣẹ́ sí èèyàn mẹ́wàá including myself nítorí dáadáa yìí ó lè bá a tẹ̀lé ọ̀gbọ́dọ̀ fi ránṣẹ́ o tó fi bí díàrùn fi ránṣẹ́ séèyàn mẹ́wàá tí nǹkan yìí ó lè bá a tẹ including myself ọlọ́mọdé báwo wá ní báyìí pé n tó fi ránṣẹ́ nǹkan jẹ́ bí díàrùn ó jẹ́ wrong information tẹ́fẹ́ ti ti àwọn èèyàn lọ́nà tó o dókòwò wà nínú táwọn èèyàn apply lórí social media tẹ bá wo kọ́ńtẹ́ǹtì mẹ́sẹ̀gì mi ah ó burú jáì ó takò ẹ̀sìn pátápátá wọn lè ní kó sọ kíní kan yé gba báyìí kó tún ṣe kíní kan yé gba báyìí kó tún ṣe kíní kan yé gba ọyà fìránṣẹ́ sí yẹn táwọn òye lábẹ́tọ́ gbà nìsín ọyà bẹ̀rẹ̀ rẹ̀ nìsín ìwọ náà bá bẹ̀rẹ̀ sí pínpín pínpín pínpín pínpín tọ́lọ̀ bá ní kó dọ́dọ̀ tí tí ẹ̀ máa ń tẹ̀ ń ṣe ẹ̀ náà sọ pé ah nítorí ọkọ̀ yìí what is the source of this information? like I am not the real the real sender it was also sent to me okay who sent it to you ọba tó padà dọ́dọ̀ sí ẹ náà also it was sent to me also it was sent to me ẹ lè dọ́dọ̀ èèyàn ọgọ́rùn-ún bẹ́ẹ̀ ẹ wo bí wọ́n ṣe spread Iran kálọ̀ ọmọ lónìí o the social media is not the source of knowledge because ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi ọ̀nà tó dáa tí wọ́n ti ń wá mọ̀ sílẹ̀ orí ẹ̀rọ ayélujára ńlọpọlọpọ ti ń kẹ́kọ̀ọ́ ẹ sì mọ̀ pé àwọn wrong wrong information ó lè wọ ọbẹ̀ torí pé ta ni kọ̀wé bẹ̀ ẹgbẹ́ ní tó bá dilẹ̀ náà ni ẹni tó sì dilẹ̀ kì í ṣe dandan ká kó nímọ̀ àwọn sáìtì wà tẹ́tì rọ̀rọ̀ tó da àwọn sáìtì wà tẹ́tì rọ̀rọ̀ tó burú lọ́wọ́ àwọn aráàlú lọ́pọ̀ ń bẹ̀ so olùmọ̀ ń bẹ́ ń tòsí yín ládùúgbò yín ọ̀ ń bẹ́ ń tòsí yín lù yín ọ̀ ń bẹ́ ń tòsí yín lábàá ìhà bí tẹ́ wà láyé wọn ò ní lọ béèrè lọ́dọ̀ wọn lọ́mọ wọn orúkọ wo làwọn lè sọ ọmọ gbórí íńtánẹ́ẹ̀tì wọn á ẹ varieties of Islamic names kíákíá ló gbé jáde gúgù yóò gúgù láì jẹ tó gbogbo kọba délẹ̀ ló náà bá rú kọ̀ọ̀kan pé ẹ mìǹkọ́ra mìǹkọ́ra kí ni jẹ́ mìǹkọ́ra ó yẹ kó jẹ́ kó náà làáfà ó náà kí ti wá rí mìǹkọ́ra yìí wọ́n wá sẹ̀sẹ̀ wá pè pé ẹ jọ lè sọmọ bó lẹ ti arí mi kọ́ra báyìí torí tọ́lọ̀ láti a browse <laughs> ẹ ti ẹ tún fi browse náà léèrè tó kọ́ sọ fún mi torí pé mi ń mi ń kọ́ra sẹ́ẹ̀ mi ń kọ́ra tálọ̀ tó mi ń síbẹ̀ mọ̀ pé àwọn ẹja àwọn ẹyẹ tó máa fi dàn ẹnu àgógó wọn ń pè ọwọ asọmọ lẹlẹnu ẹyẹ agogo agogo madam mo rò pé yé wọn rọ ọmọ sọ ló kọ ṣé màá ṣẹ̀ṣẹ̀ béèrè náà ṣe àmì kọrọ àgbọ àrí lórí náà ẹ ti fi bá aṣọrọtò bá kọrọ àwọn tèrè nẹẹtì rọ nẹẹtì ra tọ́ọ̀bù jẹ́ nẹẹtì tí wọ́n fi mẹ́ja lójú kí ni tó ń jẹ́ nẹẹtì so nítorí dèrò àbí nẹẹtì tẹ̀ ń fi sóògùn ẹ̀fọn àkàrà kò mọ̀ wá pa ibi tí malaria ti ń dà wá láàmú yìí mo rò pé yé àmọ́ pé náà ti rọ́ kẹsẹ́ máa dára sí rọ́ sọ ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ a ní máa mú information wá níbi tá máa gba wrong wrong information ó dáa fún pé téèyàn bá fẹ́ fi jẹ́pọ̀ máa ti ń lọ láyé kí èsì haram kẹ́tún fi mọ àwọn àṣìṣe tí wọ́n ń kọ síbẹ̀ kó lè tún ṣe tí wọ́n bá dilẹ̀ fún yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alaikum salaam. nípa. Uh-huh. ṣé ìwà ti dàn wò àwọn ọmọ gbogbo àwọn àlọ ọ̀rọ̀ ní gbogbo eléyìí kò ní ìtumọ̀ kankan ajẹpẹ sí ni ká máa gùn jojúmọ́ torí pé ntó ṣẹlẹ̀ tó jọ bẹ́ẹ̀ tó jó dodo onírakúnmi ta nabi muhammed sallallahu alayhi wa sallam ọjọ́ bẹ́ẹ̀ ni kìí ṣiṣẹ́ bẹ́ẹ̀ rakúnmi rẹ̀ wọ́n pè ní kọ́sùwà ìgbàdá nabi sallallahu alayhi wa sallam tó dé madina gbogbo yẹn bẹ́ẹ̀ sí ní gbá ìjánu rakúnmi yẹn mú ọ̀dọ̀ wa lọ́sọ̀ọ̀sì ọ̀dọ̀ lọ́sọ̀ọ̀sì mọ́lọ̀dẹ́ lomi ilé wa ní kẹ́ ẹni t'ọlọ ń pa aláṣẹ ni ibì kan wà tọ́lọ̀ ń pa aláṣẹ pé ibẹ̀ ó dùn sí gbọ́ bá débẹ̀ tòkè láti kó ráburú ó dúró èyí kó à sàn nà àbẹ́ bàbá lọ jagun ọ̀hún ẹ̀ gbọ́ kó sí kòtò rẹ̀ ọ̀kan dá kó fojú kó àwọn àlọ́ tó sí orí ẹ̀ ìgbà tí tí ràkúnmí yẹn dé iwájú ilé abu ayyub al-ansari an-najjari ràkúnmí bá gán bẹ̀ ọba lóṣù ibi tọ́lọ̀ ní odò ọ̀nà ilé abu ayyub lọ́lọ́ ní kò dé sí ó sì dé bẹ́ẹ̀ àwa kò sí ràkúnmí tó lè ṣe bẹ́ẹ̀ fún wa o àlẹ́sìn tó lè ṣe bẹ́ẹ̀ àti ní mọ́tò tó lè ṣe bẹ́ẹ̀ pé ẹ fi mọ́tò mi lẹ̀ o ibi tọ́lọ̀ ń kọ́ pé yóò dùn o wọ́n lọ́ọ́ tẹ bíréèkì ní ó o bọ́ọ̀ tẹ̀bẹ́kì ọkọ̀ lọ sọrí mọ́gìrì ológìrì wọ́n sì mú ọ ọmọ túnlé kọ́ ni o torí kọ́ ọmọ kò mọ̀ fi jù ànábì. naam aleykum salaam. àmọ́ ti ń jẹ́ àlíà ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ ṣe pé yín ò bá lẹ́rù àlíà ọlọ́mọdé. so now kìí bó ṣe sọnù ẹ̀yin lẹ ń bá pè bẹ ẹ̀gbọ́n kan bẹ ọ alẹ́ akọ ẹ ẹ alẹ́ yìí lẹ bá pè ń tòkù torí pé lédè Lárúbáwá àlíyà kò sí kẹsàn pé àlíyà kẹsàn pé àlíyà ni Yorùbá fẹ́ pè ọ yóò bá àwọn ìfẹ́ wàhálà fẹ́ àlíà àlíà àbẹ́ rí bẹ́ẹ̀ wọ́n gbé gbọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ àlíà àlíyẹ so àlíyà yẹn pé látara àlí obìnrin ọmọ jẹ àlíyà tún kò nítumọ̀ kò nítumọ̀ lédè lárúbáwá àmọ́tẹ́ bá pè ní àlíyẹ àlíyẹ obìnrin tó ga obìnrin tó ga lẹ́yìn ìjọba òsìlẹ̀ ẹ jẹ́ pé ẹran kan kọ́ ga kọ́ mọ́ kúrú náà alaikum salaam. kò sí kò sí sọkúsọ lásán sọkúsọ lásán tọ́lá ń ṣe kọ́ mà tẹ́lẹ̀ mi náà ń sọ Allahu akbar Allahu akbar. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له <laughs> أشهد أن محمد رسول صلى النبي صلى الله عليه وسلم وكيف <laughs> أقبل torí ká fojú ni wọ́n bá máa ṣe bẹ́ẹ̀ náà bí torí tẹ́lẹ̀ àwọn kan náà ti dán kí yẹn tó <laughs> o jẹ́ kí ọkọ̀ akọ́ máa ra tẹ́bírẹ́tì tí ò ní sáyé so يعني أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة قالوا قد حي على الفلاح قد قامت الصلاة أقامها الله وأدامها يعني إلا الأربعة أقامها الله وأدامها الله أكبر الله أكبر الله أكبر الله لا إله إلا الله يقول الأربعة لا إله إلا الله <laughs> tó ẹgbẹ́ nílẹ̀ yorùbá lọ́ọ́lọ́lọ́lọ́ o wàhálà ewu lọ́ọ́lọ́ rí ń kà <laughs> wọ́n gbé ntẹ́ni kan bẹ̀rẹ̀ sọ́kú sọ́lá sọ́kú sọ́lá ìdí òdo wá sẹ́bàtì ẹ̀ ní wíńkà ká wọ́n gbé yẹ wa ẹsẹ̀ bá fẹ́ parẹ́ ẹ̀ bọ̀ pé wàá làlà lẹ̀ lọ́yà lọ́yà pé ẹ̀yin náà ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń gbà mí ẹ̀yin náà ti pèpè fúnru eléyìí ní ìṣèlú jamiu ìjọba ti kọ́ ọ mà bàbá jamiu ti ń kalẹ̀ lónìí mo rò pé iye tó bá ṣerú kọ́ ọmọ rẹ̀ tí máa ṣe ó ti pè fún láìláìláìlá o wàhálà ọ̀la ẹ̀jẹ̀ ẹ̀ sọ́dọ̀ máa fẹ́ mi ó wò lẹ̀ pé ah, à <laughs> de eléyìí ẹ máa sì kọ́ ọmọ bó ti ṣe dáa sẹ́nìkan òfin ní gbégbèkúgbè allahu akbar allahu akbar ẹ̀ kọ́ àná ó ti rí pé kì أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله أريتك القرآن وما أريتي الله أكبر عميت ìtẹ́ ewu tó fi lọ́ọ́lọ́ ìlọ́lọ́ wàá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ibi mo ti mọ àti ẹsẹ ilẹ̀ yorùbá yìí ní kútu ọnu ọ tàbá ìkọ ọmọ tàbá tí mọ́sálásí bá mọ́sálásí ó mì ní. ìlọ́lá o wàdà wúlò ẹsẹ̀ rí kàlá o. <laughs> so bákan náà tí wọ́n bá ti sálábà ní kútu ọnu mọ́sálásí kan wà lápapà àpapà kòtònù yóò ní tí wọ́n bá ti sálábà ẹ gbọ́ tó ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin mọ́sálásí يا مستجيب لدعوتي أنا أدعوك يا مجيب gbogbo ńlá tí ọba di méjì sí lẹ́yìn tá a sálámù à wọn yàtọ̀ sí bí yorùbá náà ṣe ń ṣe ńlá yorùbá yìí ṣé bó ti ṣe jẹjẹrẹ náà alaikum salaam. gbàtí ìyá wa gbàtí ìyá ànábì sallallahu alaihi wasallam ọ ní sọ pé ìyá wa nítorí báwọn tó jẹ́ ìyá wa làwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam náà. káàmà àwọn káàmà nínú àwọn àlọ́nù. nke ńgbà tí wọn lóyún anabi sallallahu alaihi gbogbo ntí ìyá rẹ nínú oyún rẹ tó bá ti kọjá rẹ wọn máa tẹrí ba àmọ́ nínú àwọn àlọ nìyẹn wọn jẹ bó ti ṣe jẹ náà àlejòsí. gbogbo lẹ́yìn òsì ní kankan ṣe pẹ̀lú ìtàn ayé ẹ pé àwọn èèyàn láwùjọ àwọn ọ̀rọ̀ àgbọ́kọ̀hà ìlẹ́gbẹ̀tọ́ pọ̀lọpọ̀ ọ̀fẹ́ máa sọ torí pé wọ́n fẹ́ gbọ́pọ̀lọ yín ni wípé a ọlọ́run mo bẹ́ẹ̀ lé sọ́lá ọlọ́run mo bẹ́ẹ̀ lé ti péjú rẹ igi ìró kò sí pé igi ìró kò lágbára o rò pé o bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ ló máa ń ta àmì sẹ́ ẹ̀yin náà kúkú dààmú pẹ̀lú mà ẹ̀fẹ̀ ẹ̀dùn kankan lọ lé ní kó ìrókò bàbá mo rò pé yé wa so inú màgidi gbogbo àwọn alọ́kọ̀ wúlò mo rò pé yé wa kókó rẹ̀ ní pé ta bí anabi amina tani bàbá rẹ̀ abdullah àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń fi hàn wá pé ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ fún tó bí ànábì eléyìí òdodo ni irhasat ni wọ́n ń pè léyìn kò sì sínú rẹ̀ pé gbogbo nǹkan forí balẹ̀ fúnkún rẹ̀ gbogbo làwọn sọ pé àwọn ọ̀mà inú àlọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ ìjàgbọ́ ṣe jà bí ẹni tí ó sọ fún yín pé ní ìṣe anabi suleiman aleyhi salam òrùka rẹ̀ ti ń lòyún agbóliwa lọ́gọ́sì ẹ gbogbo yẹn ó ń pèpè fóògùn nu gbogbo yẹn máa wá sí yín ẹ máa wá sí ilé wa ẹ rò ká suleiman bí ẹnìkan nu kan bẹ́ẹ̀ ó lọ́dọ̀ òní kọ̀ọ̀kan anabi musa wa ó tún ṣe plate number ó ní kọ̀ọ̀kan anabi musa di original sẹ́yìn mọ́ kí gbogbo ẹ̀ polówó ọjà ni àwọn ti mọ àwọn táwọn ń bá gbé kí ló lè tà láàrin wọn irọ́ burúkú kálukú fẹ́ràn wọn ò ní mà wọn máa gbé wọn ní kanṣu kanṣu ẹni pé tó náà bá gbé kalẹ̀ kanṣu kanṣu tí yẹn sọ kẹsọ pé ọlọ́wọ́ ọ̀fọ̀ tẹ̀ sọ pé ọlọ́wọ́ ah, ẹgbẹ́ ìfọ̀mù jẹ́ wọn àdúró rẹ̀. <laughs> eléyìí jẹ́ bó ti dé naam aleykum salaam naam àwọn ó dáadáa nìyí. pé dáadáa àwọn má jíjà pé dáadáa mà jọ́ọ́j kí ló kọ́ wọn. يأجوج ومأجوج يأجوج أها رارا ọlọ́run rán nàbì sí wọn nísìn àmọ́ gbogbo ẹni tí máa ń bẹ láyé títí tí gbèndé àlùkìyàmù fi dé ara ẹni tó rán alayhi sallam àwọn náà yẹ kó wọn ṣe mùsùlùmí àmọ́ wọn sí ajẹ́pínú àlùmọ́ ànábì ni wọ́n wà àmọ́ ya kèfèrí na. yẹ́n àwọn nọ̀sọ́rọ̀ àwọn wọ̀nyí ọlọ́run rán wọn Naam. tí ń kí lọ́wọ́ tí ń ṣe lọ́wọ́. kò sí nǹkan tó burú ń bẹ eléyìí wọ́n ń pè ní ṣíṣe sọ̀láàtì láti tún ṣe lẹ́yìn ìgbà téèyàn ti ṣe tó bá jẹ́ pé sọ̀láàtì yẹn bá já ṣùbà ìyàpọ̀ ẹnu wà mẹ́ tí sọ̀láàtì yẹn bá jẹ́ áṣù ìyàpọ̀ ẹnu wà mẹ́ tó bá jẹ́ magrib ìyàpọ̀ ẹnu wà mẹ́ sọ̀láàtì mélòó ló kù sọ̀láàtì wà tó wọ́ zohor àti ìṣà so gbogbo àwọn sọláàtì mẹ́tẹ̀ẹ̀ta tí apẹ ẹnu wà lórí rẹ̀ yẹn wọ́n ní ọsù kò sí náfìlà lẹ́yìn ọsù kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ tún sọláàtì yẹn ṣe sí wọ́n ní mọgìrì tí wọ́n bá tún ṣe three plus three ó di kíni six ó ti kó òun wítìrì ó di kíni ṣẹfẹ wọ́n sì sọ pé sọláàtì mọgìrì yẹn òun ni wítìrì sọlẹwàá ti nàhàr olùmọ̀ ń jẹ́ wítìrì fún gbogbo sọláàtì tá a fọ̀sán ṣe tọba tuntun tọba tuntun sí ó ti di mẹ́fà nù mẹ́fà ti kúrò ní wétí tọ sọláàtù la tún sọ ní ìsìn sọláàtù fẹjọ tọba tún sí òun ṣe náfìlà lẹ́yìn àṣùbà nù wọn sì là gbọ́dọ̀ ṣe náfìlà lẹ́yìn àṣùbà títí tí òun fi yọ tó gbéra sókè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀kan sọ pé gbogbo ẹ̀ kọ̀sẹ́rì ń bẹ̀ orúkọ ànábì sallallahu alaihi wasallam àti kẹ́mẹ́sì rẹ̀ òun náà ló sọ pé o lè tuntun sọ láti ṣe ó lè tún sọ láti ṣe tí wọ́n ìtọ́ bá ṣe kò sí wàhálà ń bẹ̀ insha Allah àmọ́ kìí ṣe bíi náfìlà lásán o àbí òye wa kìí ṣe bíi náfìlà lásán àmọ́ ẹni tó dé tọ́jà late comer very good kò bá jẹ̀mọ̀ ó wá ní wàá jọ ìyún ẹ̀yìn kò bó lọ lọ tẹ́lẹ̀ mo rò pé yín torí àìtètè dé rẹ̀ yún ó túmọ̀ sí pọ̀ dára yín torí pé àdéhìtì gan sọ ẹnikẹ́ni tó bá fi lè pa sọ̀ láti là ọ́sírìtì. tí ọba ó dàbí ìgbà tí jàǹbá ṣe lára dúkìá rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí nínú gbogbo iṣẹ́ rẹ bàjẹ́ débi kí Umar jáde kan ń máa parí sọ̀láàtì làásù lọ́wọ́ ara ẹni àti ń bọ̀ náà ni ìwọ náà bá áfírì ìwọ náà sí sọ òfin ọlọ́sìn sọ yìí pé èyí ká ẹni tó ti dáràn àwọn ìpàlẹ tó rà pàlẹ ni kó tún fẹ́ gbà láàyè tó tún fi di kó ní ládàá jama ọlọmọdé ọgbọdọ jẹun rẹ ọkọ yé wa nà. salaam. sọlẹ́ẹ̀tì tí wọ́n bá ti ṣe tèmi bá ti ṣe nínú jàmáà kọ́tọ́kì tuntun sí ma lábẹ́ òfin wa nínú jàmáà mi kódà kó ti pé jàmáà nàmbà tù yẹn iye yẹn tó wà ń bẹ̀ pọ̀ ju jàmáà tèmi ti ṣe tèmi lọ kí n gbọ́dọ̀ tún ṣe ma ẹni tí ó tún sọ láti ṣe òun náà lẹni tó kàn da ṣe ọwọ́ aláǹfààní àti rí pé wọ́n ń ṣe nínú jàmáà nìyí àbí ìwọ lọ da sí àbọ ẹ̀yin méjì lẹ ṣe mẹ́ta lẹ ṣe níbòmí tí èsè mọ́ṣáláṣí ẹwọn àti wọn wà nù mọ́ṣáláṣí wọn ṣe kọ́mà wọn gbé jàmá dúró ẹ ní option ẹ tún darapọ̀ mọ́ ọ nítorí pé njọ́ kan dáná bíi sálámà sallallahu alaihi wasallam wọn á kọjú sí àwọn tó ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ara ẹni méjì kan kan ta kété wọn ni kọ́ lọ mú wọn wá alẹ́ sọ́mà mùsùlùmí sẹ́yìn ẹ̀sẹ̀ mùsùlùmí wọn ni mùsùlùmí ni wá kí ló wá tètè darapọ̀ mọ́ àwọn mùsùlùmí náà títí sọ láti lé nì anábìlẹ̀ gbọ́dọ̀ tún dá wọn mọ́ ọ tẹ bá wá tẹ bá pàǹtí sọ láti nu mọ́síláṣí ẹ gbọ́dọ̀ ta kété tẹ má darapọ̀ mọ́ àkọ́dà kó ti pẹ́ títí sọ láti lé yín tẹ̀ntí ké jàmá ni wọ́n ti. walaw kuntum qad sallaytuma fi rihalikuma kọ́dà sọ láti lé yín. torí ẹ tí wọ́n bá rí kí wọ́n ó sì ti ṣe sọ láti tẹ ẹnu ìjàmá tẹ́lẹ̀ náà ọ̀ gbọ́dọ̀ wọnú mọ́ṣáláṣí ọ̀ ta kété síbẹ̀ ó jìnà síbẹ̀ lọ́nà tí òní jẹ́ pé tẹ́nìkan bá ń bọ̀ lórúkọ àwọn ah, ẹ̀ṣẹ̀ mùsùlùmí ó jìnà síbẹ̀ títí tí wọ́n fi sálámù tó bá pè nǹkan kan lọ́n bọ̀ wá sí inú mọ́ṣáláṣí yẹn ó ti dé kí wọ́n kó tó yọjú síbẹ̀ náà so ṣùgbọ́n lọ́dọ̀ àwa yorùbá mọ́ṣáláṣí سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك